a dúpẹ́ fún ọlọ́run ọba fún oore ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ dídarí wa síbi mímọ pàtàkì ẹ̀sìn islam <clears throat> àti pàtàkì pé ká fi ìmọ̀ ṣe ẹ̀sìn àwa bẹ ọlọ́run ọba ìmọ̀ ẹ̀sìn náà téèyàn fi máa rí ẹ̀sìn ọlọ́run ọba ṣe tí a fi jẹ́ àṣetẹ́wọ́gbà ọlọ́run má ṣàìpín kárí wa èyí tí ó ta kókó nínú ọ̀rọ̀ ọlọ́run fún wa ní àlàyé ẹ̀gbọ́yé èyí tó bá wá yé wa ọlọ́run dákun fọ ẹ̀mí wa mọ́ láti lè máa ṣe òdodo pẹ̀lú tí ó dá wa lójú kó jẹ́ ẹ̀tọ́ láti ṣe. ohun tí a gbéyẹ̀wò gbẹ̀yìn òun náà ni àwọn májẹ̀mú tí ó ń láti wà nínú gbólóhùn mo fún ẹ lọ́mọ kí gbólóhùn ọ̀hún tó sọ obìnrin di ìyàwó fún ẹni tó fẹ́ fẹ́ bó ṣe jẹ́ pé sitin ìjókòó tó bá gbẹ̀yìn ehm, oṣù báyìí a máa ń sábà fi ṣe general questions ó tún wá ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters kò dá wọn lójú pé halkọ́ máa lénìí ó jọ bẹ́ẹ̀ bóyá nítorí pé sitting tó bá ti tẹ̀lé environmental ta sọ pé àní máa péjú wọ́n ti rò pé léyìí máa jẹ́ last sunday of the month ṣùgbọ́n kò tẹ̀lé environmental lèmi ò ṣe sọ pé ká council sitting wa ọ̀pọ̀lọpọ̀ ti fọkàn sí pé kò ní sí sitting mo rí pé àwọn kọ̀ọ̀kan ṣe ń pè nígbà tán débi ìtàn ni pé ó wà so tẹ ẹ bá rí i pé ká sì máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ lórí nìka ẹ̀ lọ tẹ́ bá dẹ̀ rí i pé ká sọ̀rọ̀ generally ká béèrè general questions so that àwọn tán wà wọn ò fi ní miss jù ohun tẹ́ bá suggest. any suggestion? ẹ má bínú àfa tó gba microphone lọ́kùn fẹ́ bá a tún ṣe ìfín tí mo pè ló sọ pé òun ṣe ń sáré bọ̀ yìí. naam kí lẹ suggest rẹ lọ́hùn. Kagba, questions? Okay. Naam. Um, the for anyone who doesn't understand, uh, mommy, do you understand Yoruba? Do you? You understand Yoruba? Okay. ó dà pé àwọn èèyàn ṣẹ̀ ni o ó dà ẹ jẹ́ kí n sáré ṣe uh, recap àwọn tá a last week tọ́lọ́mùbá wa ní káwọn kọ̀ọ̀kan tún dé sí bóyá ká máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún aṣílálàyé wípé kí obìnrin tó di ìyàwó fún ẹni tí bàbá ẹ̀ fẹ́ fi fún àwọn àfáà ní a gbọ́dọ̀ gbọ́ gbólóhùn ẹnu tó ṣe é tú sí pé a fúnni lọ́mọ gẹ́gẹ́ bí ìyàwó a sọ pé gbólóhùn yẹn náà àwọn májẹ̀mú márùn-ún gbọ́dọ̀ pé sínú ẹ̀ a lè pe gbólóhùn mo fún ẹ. E kí ìkan àbí míì nínú àwọn májẹ̀mú tí àwọn àfa kà sílẹ̀ kó má sí nínú ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ marriage yẹn ò ní wà valid kò ní jẹ́ nìka tá a lè sọ pé wọ́n so wọ́n rí so. àwọn gbólóhùn tá à ń sọ yìí asọlọ́jẹ́ náà pé kì í ṣe dandan kó jẹ́ èdè lárúbáwá gbogbo gbólóhùn tó bá ti ń túmọ̀ sí afúnni níyàwó nínú èdè àwọn tí wọ́n ń fúnni lọ́mọ àtàwọn tó ń gbà á gbogbo ẹ̀ náà ló wọlé ṣùgbọ́n gbólóhùn yòówù kó ṣe májẹ̀mú márùn tá fẹ́ ka ìgbọ́dọ̀ wá nú ẹ̀ àkọ́kọ́ ó gbọ́dọ̀ clear wípé gbólóhùn tí ẹni tó jẹ́ aláṣẹ obìnrin yẹn tó lò ó túmọ̀ sí pé a fi ọmọbìnrin fún ẹnìkan gẹ́gẹ́ bí aya tí ò ní sí nú ẹ̀ ìyẹn ní ìkejì ni pé gbólóhùn yẹn kò gbọdọ̀ túmọ̀ sí pé a fi fún un fúngbà kan náà fúngbà díẹ̀ torí tó bá ń túmọ̀ sí pé a fi fún un fúngbà díẹ̀ ìyẹn a máa fẹ́ jẹ́ temporary marriage nìkan ẹlòmúta marriage onígbà díẹ̀ ọlọ́jọ́ díẹ̀ tó jíṣẹ́ ọlọ́run ọba kọ̀ fún wa so gbólóhùn yìí gbọdọ̀ túmọ̀ sí marriage kò sì gbọdọ̀ jẹ́ fúngbà díẹ̀ ó gbọdọ̀ túmọ̀ sí pé a fún un láfùntán láéláé ni kánjọ jẹ́ tọkọtaya láyé kọ́lọ́n tún ṣe wọ́n tọkọtaya lálùjẹ́nà. ìkẹta gbólóhùn yìí ó gbọdọ̀ jẹ́ pé ó kó àdéhùn sínú kí ẹni tó ń fúnni lọ́mọ àtẹni tó ń gbà á tẹnu wọn jọ kò lórí àdéhùn náà kí ni ìtumọ̀ ẹ̀ pé tẹ́ni tó ń fúnni lọ́mọ bá ní mo fún ẹ lórí sàdáàkì tí ó máa jẹ́ one hundred thousand tẹ́ni tó ń gbà bá ní mo gbà á lórí sàdáàkì tí ó máa jẹ́ fifty thousand a jẹ́ pé ẹnu wọn ò tí kò lórí àdéhùn so a ń láti rí i pé ẹnu kò lórí àdéhùn láàrin ẹni tó ń fúnni lọ́mọ aleykum salam àtẹni tó ń gbà á wípé gbólóhùn yìí nìkan ló túmọ̀ sí nìkan láéláé ni. ẹnu sì ti kò lórí pé iye báyìí lọmọ wa fẹ́ gbà ọkọ ẹ̀ náà ṣetán láti san iye báyìí. májẹ̀mú kẹrin òun ni wípé ẹni tí ó tọrọ ẹ fún mi ó gbọ́dọ̀ gba èsì ní the same city níjòkó yẹn ń bẹ̀ náà ni ti gba mo gbà tó bá ní ẹ mi. aleykum salaam wa rahmatulahi wa ok wọ́n ti bá wa sá wọ́n bá mi jáde. tóun bá tọrọ ẹ fún mi a fẹ́ gbọ́ mo gbà ní that same sitting ṣùgbọ́n tí sittings yẹn bá ti yàtọ̀ òun tọrọ ẹ fún mi níjẹ̀ẹ́dógún bàbá ṣe wá ń sọ mo gbà lénìí ó ṣeé ṣe kóńgó ti change mind yẹ so ìtumọ̀ yẹn nìyẹn mo tọrọ a fún ẹ afẹ́kí méjèèjì wáyé ní títì nǹkan. ìkarùn-ún a fẹ́ kó jẹ́ pé ọkọ ìyàwó wa ti change mind nígbà tó tọrọ ẹ fún mi níyàwó kí bàbá ìyàwó tó sọ yìí pé mo gbà tó bá tẹ̀ jẹ́ títì nǹkan náà. èèyàn lè sọ pé ẹ fún mi lọ́mọ ń sìn láàrin ìṣẹ́jú márùn-ún kó dẹ̀ tún change mind yẹ. so tó bá jẹ́ pé lẹ́yìn tó change mind yẹ ni bàbá ìyàwó ṣe àfẹ́ pé mo gbà gbígbà yẹn ò wọlé kò sí nìka àwọn májẹ̀mú márààrún yìí a kà sí wa létí ní sítì tó lọ lọ́hùn káwá tibẹ̀ mú ọ̀rọ̀ ní èní àwọn májẹ̀mú márààrún ta kà yìí tẹ́ bá wò dáadáa wọ́n ní í ṣe pẹ̀lú gbólóhùn tá a fi ń fúnni níyàwó àti gbólóhùn tá a fi ń gbà á ṣùgbọ́n májẹ̀mú tó ń ṣe nìka lẹ́tọ̀ọ́ kò pin síbẹ̀ a tún rí àwọn májẹ̀mú míì májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú ẹni tó ń fúnni gangan kí ni àwọn nǹkan tó gbọdọ̀ ní ká tó lè sọ pé ó tọ́ láti fi ọmọ yìí lọ́kọ̀ọ́ májẹ̀mú nípa ẹni tá à ń fún lọ́mọ àti ọmọ tá à ń fi ń fúnni so lábala tí adé yìí sìn a ní conditions that have to do with the one seeking marriage and the one giving out uh, the hand of the woman in marriage. májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú ẹni tó fẹ́ gbà àti ẹni tó fẹ́ fún un. májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú gbólóhùn àti yanjú yẹn. àkọ́kọ́ náà májẹ̀mú yìí ni pé wọ́n ní. أهلية كل منهما لإجراء العقد أي أن يكون بالغا على خلاف في الصبي المميز إذا إذ أجازه إذا أجازه وليه رشيدا عاقلا وأنا أقول لك ìkíní kejì àwọn tí wọ́n jọ ń ṣe transaction yìí transaction marriage láàrin tani àti tani láàrin ọkùnrin tó wá tọrọ àti tani àti jazakunallah khairan kìí ṣe láàrin òun àti obìnrin o àárín òun àti wọ̀líyì obìnrin ni inú mi dùn pé ẹgbẹ́ lè yé dáadáa so wọ́n wá ní ohun tó wá tọrọ a gbọ́dọ̀ rí pé ó ní àwọn qualities tó máa jẹ́ kí transaction tó bá ṣe kó wà valid legally tó bá jẹ́ ọmọ kékeré ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún márùn-ún tó bá lọ ṣe transaction gbogbo ẹni tá a bá rí kó wọ transaction yìí pẹ̀lú ẹ̀ a máa pè lálábòsí pé o fẹ́ ṣe transaction millions of naira ọmọ ọdún mẹ́rin ló wá jọjú pẹ̀lú ẹjọ́ ń sign document kò lè valid so bẹ́ẹ̀ náà nìka afẹ́kẹ́ni tó fẹ́ ṣe kó jẹ́ni tó jẹ́ pé ó pé lórí làwọn àfa kan pe ní ó ń láti jọmọ tó ti bàlágà wọ́n wá ní ṣùgbọ́n tí ò báyìí ti ìbàlágà àjẹpé tá a bá lè rí wọ̀líyù ọmọ yẹn ìyẹn lọ́mọkùnrin we are talking about ọmọkùnrin sìn tá a bá rí wọ̀líyù ọmọkùnrin yẹn tó jẹ́ pé ó ti bàlágà ó wá ní èmi ni mo fẹ́ pé kọ́mọ mi yìí ó níyàwó láì tí ìbàlágà ó lè ṣàjòjì létí ọ̀pọ̀lọpọ̀ wípé ọmọ tí ò tí ìbàlágà tí ò tí ìtóbìnrin mọ̀ kí ló nídìí ìyàwó fún ẹ̀sìn ọlọ́run ò ṣe léèwọ̀ tó bá jẹ́ pé fún dìkan àbí míì àwọn òbí ẹ̀ rò pé aburú ti gbalẹ̀ tọ́mọ àwọn òbá tètè níyàwó ṣètàn lè kí lọ ṣìwàwò àbí dì míì nínú ìtí wọ́n rò kó máa jẹ́ dáadáa fún ni wọ́n ṣe pẹ́ẹ̀tì lẹ́yìn pé kó tètè níyàwó so àwọn àfáà wa ní afẹ́rí pẹ́ni tó wá tọrọ yìí ó jẹ́ni tó pé lórí tọkàn balẹ̀ sí ni wọ́n ṣe ní kó bàlágà àbí kó jẹ́ pé a ó rí wàlíyù tíyẹn ti bàlágà tíyẹn pé lórí tó wá bá tọrọ ẹ jẹ́ ṣe point number one yìí clear number two now káwá gbọ́ yé bíbá yín sì wípé tí bàbá ọkọ bá sin ọkọ wá ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àyè tí wọ́n fẹ́ fún ọlọ́mọ wọ́n á ní bàbá ẹ̀dà àwọn àfáàmì àwa ní bàbá ọkọ làwọn fa ìyàwó lé lọ́wọ́ ṣé witness irú ẹ̀ rí i but àwa máa gbọ́ yé pé nínú tíra nínú sẹ̀ríà ọkọ ló ń ṣe transaction the only case tí bàbá ọkọ fi lè máa bá ṣe ni tó bá jọmọ kékeré torí ẹ ò tí ì pé débi kó lè dá transaction ṣe tó ta bá ń sọ pé bàbá ẹ̀yin la fẹ́ fún lọ́mọ akàn ṣe ní ṣe tìṣẹ̀dálẹ̀ ni tìṣẹ̀rí à pé ìwọ ló wá tọrọ tó bá tiẹ̀ rán àwọn àgbàlagbà kan á bá òun pèdè ẹ fún mi òun ló rán wọn wá so òun là ń bá deal òun là ń bá ṣe transaction now ìyẹn ìkíní ìkejì an yakuna lahuma alhaqu fi insha alaqd bi an yaqida albalig alaqil rashid nafsihi aw yaqida lahu wakiluhu àti sọ yẹn ìkejì ni pé an yẹ kó na kúlù wáhìdì mi na zòjé màálùmán màrúfà afẹ́kọ̀jẹ́ pé ẹnì kíní àtẹnì kejì nínú àwọn tá a fẹ́ fi fúnra wọn yìí wọ́n mọ̀ra wọn mímọ̀ra wọn ni pé wọ́n ti ríra wọn tójú ọkọ tó wá tọrọ kó má kàn tọrọ pé bàbá ẹ fún mi nìkan nínú àwọn ọmọ yín láláì jẹ́ pé ó rí sójú kí ẹ náà wá ní ó da ìkànnì wọn ti dìyàwó ẹ̀ tó máa túmọ̀ sí pé any of his daughters tó bá wá lọ mú ló máa ṣẹ̀wá jẹ́yàwó wọn ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹni tó fẹ́ tọrọ ó gbọ́dọ̀ mọ̀ pàtó ta lòun fẹ́ kí wọ́n fún un tó bá jẹ́ pé kan nú àwọn ọmọ bàbá yìí náà ni tí ó mọ̀ wọ́n kí wọ́n mú ìtàn fẹ́ fún jáde kó kọ́kọ́ rí i kó mọ̀ pé gbogbo àjọsọ táwọn ń sọ lọ́jọ́ yẹn in respect of a particular person ni pé lágbájá nínú ọ̀pọ̀ èèyàn lòun ń ṣe transaction yìí lórí ẹ̀ so kí obìnrin náà kóun náà ó mọ ta ni wọ́n fẹ́ fòun fún kódà tó bá tiẹ̀ jẹ́ wípé òun kọ́ ló yàn fúnra rẹ̀ bàbá ló wo ẹni tó rò kó jẹ́ ni rí tó fẹ́ fi ọmọ ẹ̀ fún afẹ́kọ́mọ yẹn náà ọmọbìnrin yẹn kó ti mẹ́ńtán fẹ́ fòun fún ó yọnu sí i kò yọnu sí another issue nìyẹn but kó ti mọ̀ pé ẹni báyìí ni wọ́n fẹ́ fòun fún now mímọ́ra wọn condition ni wípé a ń láti mọ̀ pé lágbájá àti tàmọ̀dọ̀ tó fẹ́ fẹ́ra yìí o wọ́n ti ríra wọn wọ́n ti mọ̀ra wọn ó necessary. ìkẹta wọ́n ní rìdọ́hùmá wọ́n ẹ̀sìyàrùhùmá kí ọkọ àtìyàwó tá fi fúnra wọn kí wọ́n yọnu sí pé kí wọ́n fi àwọn fúnra wọn tí wọ́n mọra wọn one condition ni tí wọ́n wá jọ yọnu sí transaction yẹn another one ni. now in the case of ọkùnrin kò tiẹ̀ necessary ká ṣe máa ran létí kó gbọdọ̀ yọnu torí pé òun ló wá tọrọ but in the case of obìnrin tó jẹ́ pé bàbá ẹ̀ lè fà á kó ní mo fẹ́ fi ẹ́ fún ẹni báyìí báyìí báyìí ó necessary ka emphasize pé yíyọnu obìnrin o májẹ̀mú kẹta ni pé ó gbọ́dọ̀ yọnu sẹ́ni tí wọ́n fẹ́ fi fún condition kan wá wà táwọn àáfàá sí ní ọmọbìnrin lè má yọnu sẹ́ni tí wọ́n fẹ́ fi fún ìyẹn tó bá jẹ́ pé ó kéré kò tí ì dàgbà pàápàá jùlọ tí wọ́n bá wá ń páyà wípé. Eh, ó lè fẹ́ ti bi àìtí ìlọlé ọkọ máa ṣe aburú tó máa bẹ̀ sí ẹ̀jẹ̀ ibẹ̀ yẹn nìkan làwọn afáàtì ní tí bàbá bá rí kó tọ́ bàbá ẹ̀ nìkan sì ló láṣẹ yẹn ó lè fà á lọ sílé ọkọ ṣùgbọ́n ijọ́ tọmọbìnrin ọ̀hún bá ti wá bàlágà wọ́n máa fún ní choice bí ó fẹ́ wà lábẹ́ ọkọ ni àbúṣẹ̀fẹ́ wa lọ yan ẹni tó bá tẹ òun lọ́rùn otherwise tọmọbìnrin bá ti bàlágà kó tó di kan fi lọ́kọ afẹ́kọ̀hún náà yọnu fẹ̀ntàn fẹ́ fi fún bá a ṣe fẹ́ kẹ́ni tó fẹ́ yọnu ẹni tó fẹ́ fẹ́ kó yọnu sí láti fẹ́ sílẹ̀ ń jẹ́ májẹ̀mú kẹta májẹ̀mú kẹrin kó má sí ìdí kan àbí míì nínú àwọn ìdí tó ṣe márèjì léèwọ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ̀ bíi kíni a ti sọ pé àwọn tó bá bára wọn kan ní tẹ̀jẹ̀ ọlọ́wọ́n bá ka kátígórì àwọn tó ń ṣe léwọ̀ fún wọn láti fẹ́ra wọn àbí wọ́n bára tán nípa pé wọ́n jọ ọmọ èèyàn kan náà àbí nípa pé a ti di fámìlì ti pé a jẹ́ àná síra wa kátígórì tí ọlọ́wọ́n bá kà tó ṣe léwọ̀ yìí ọkọ àti ìyàwó tó fẹ́ fẹ́ra wọn wọn ò gbọ́dọ̀ pọ̀ sí ìkankan náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó ta bá rí àwọn májẹ̀mú ta kà sílẹ̀ yìí tí mẹ́rẹ̀ẹ̀rin yìí bá pé tí mẹ́rẹ̀ẹ̀rin yìí bá pé ìgbà náà la tó lè sọ yìí pé bẹ́ẹ̀ ni a ti yanjú aspect májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú gbólóhùn àti májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú àwọn tá a fẹ́ fi fúnra wọn ẹ jẹ́ kí n rán alé tílẹ̀ kan sí i a ní àkọ́kọ́ àwọn tá a fẹ́ fi fúnra wọn yìí wọn gbọ́dọ̀ wá nú àwọn tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ láti fẹ́ra wọn ìkejì wọn gbọ́dọ̀ mọ́ra wọn ìkẹta ìkíní gbọ́dọ̀ yọnu síra wọn ìkẹrin ọkùnrin tó wá tọrọ gbọdọ̀ jẹ́ ní tó ti pé lórí láti wá tọrọ ìyàwó àbí pé wọ̀líyù ẹ̀ ló máa bá wa tọrọ. bákan náà wọ̀líyù tóun náà fẹ́ yọ̀ǹda ọmọ òun láti jẹ́ ẹni tó ti bàlágà tó ti pé lórí tó dẹ̀ láṣẹ láti fi obìnrin lọ́kọ. so these are the four conditions fún àwọn tí a fẹ́ so pọ̀ yàtọ̀ sí conditions èdè tí a máa fi so wọ́n pọ̀ tá a gbéyẹ̀wò ní last week. now àwa fẹ́ wo ṣó ti wá parí síbẹ̀ ṣé ta bá ti rí bàbá ìyàwó tí wọ́n ní ó tọ́ láti dúró àgbàbá ìyàwó adẹ̀tírẹ́ ń tó wá tọrọ tí wọ́n ní bẹ́ẹ̀ ni ó tọ́ láti tọrọ adẹ̀tírí gbólóhùn ṣó ti parí síbẹ̀ wọ́n wá ní lẹ́yìn gbogbo àwọn nǹkan tá a wá ń sọ yìí àwọn nǹkan tá a wá fẹ́ tí ìgbìmọ̀ àfisọ ó tún kó àwọn nǹkan míì sínú. ìkíní bẹ̀ ni wípé ibnu wali yelmar a tá a bá wọlé a rí i pé ọkùnrin meet requirement obìnrin náà meet requirement kí ni nǹkan tá a tún fẹ́ tí igi yóò fi valid ni pé ibnu wali yelmar a ó ṣe ọ̀ràn yàn yìí pé kárí àṣẹ tó bá jẹ́ aláṣẹ obìnrin yẹn àwọn wo ló wá lè jẹ́ wọ̀líyù wọ́n ní àlùwọ̀líyù. هو الذي يلي عقد النكاح على المرأة ولا يدعها تستبد بعقد دونه برشد <laughs> okay okay now wọ́n ní ẹni tá à ń pè ní wọ̀líyì obìnrin òun náà ní ẹni tí ọlọ́run ọba fún láṣẹ yípe òun ló lè fi ọmọ lọ́kọ wọ́n wá ní jamahir àwọn àfa sẹ́lẹ̀fù bẹ́ẹ̀ náà ni àwọn sọ̀hábà òjíṣẹ́ ńlá wọ́n lọ síbi wípé wọ̀líyì o ìyọ̀ǹda wọ̀líyì májẹ̀mú ni. kí yìgì tó so bó ṣe wá nínú quran bó dẹ̀ ṣe wá nínú ọ̀pọ̀ nínú àwọn hadith òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí pé ẹni tó jẹ́ wọ̀líyù ìyẹn ọkùnrin ìbátan ọkùnrin láti abala fámìlì bàbá kí bàbá fúnra rẹ̀ ò bá sí láyé ó ń láti jẹ́ ẹni tó jẹ́ ìbátan tó tún next sí bàbá tó láṣẹ lórí ẹ̀ òun ló láṣẹ láti fi obìnrin lọ́kọ láì sí wọ̀líyù ìdí òso obìnrin ò lè dáfẹ́rẹ́ ẹ̀ lọ́kọ ìyẹ́ ẹ̀ kò lè fi lọ́kọ àwọn ìbátan obìnrin ní fámìlì màmá wọn kì í ṣe wọ̀líyù fún tó bá fẹ́ lọlé ọkọ wọn ń láti wá bàbẹ́ ẹ̀ àbáwọn ìbátan bàbẹ́ ẹ̀ lọ́kùnrin àbí tí ò bá wá ní àwọn tá a kà sílẹ̀ yìí rárá rárá àwa lọ sílé ẹjọ́ sẹ̀ríà ilé ẹjọ́ àwa yan ẹni tó máa jẹ́ wọ̀líyù fún ó lè wá tiẹ̀ wá jẹ́ ní tí ò bá tan rárá ó sì lè jẹ́ nínú ìbátan ìyá ṣùgbọ́n kò ní jẹ́ pé bíbatan tó batan lábala ìyá ló ṣe lẹ́tọ̀ọ́ ohun tó ṣe lẹ́tọ̀ọ́ ni pé ilé ẹjọ́ ni wọ́n ti yàn án ní wọ́n bẹ́ẹ̀ gbọ́ kèsì rẹ̀ dáadáa tó bá jẹ́ pé bàbá wà láyé automatically bàbá ló làṣẹ bàbá ò wá sí láyé àwọn tó bá kàn nínú àwọn tí wọ́n bá bàbá ẹ̀ tán bóyá burú bàbá ló kàn ẹ̀gbọ́n bàbá ni àbí grandfather bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí àbúrò ẹ̀ lọ́kùnrin tó bá ti bàlágà àbí ẹ̀gbọ́n ẹ̀ lọ́kùnrin tabawawa fámìlì wọn yẹn fámìlì bàbá àwárẹ̀ nìkan kan tó kù lẹ̀ àní sọ pé fámìlì ìyá ló kàn mẹ́ńbà fámìlì ìyá lọ́kùnrin àtàwọn tá kò sí àṣẹ fún wọn lórí ìwé ilé ẹjọ́ sẹ̀ríà nírú sísà bẹ́ẹ̀ á lọ alẹ́kùnsán ó ṣiṣẹ́ ẹ bá mi sọ pé mò ń lẹ́kṣọ̀ ó kàn jọ ó ti tú ìdí tó ṣe tán wọ́n wá ń tàn lẹ̀ wọ́n sọ fún ọ pé ó ń bọ̀ ìmọ̀ àgbáyé.

kó lè bọ̀ ṣé àbúrò bàbá tó jẹ́ ìyá kan bàbá kan ló bí wọn. ọmọ ẹni ò lè rí yàn. ẹ mú mọ. ó bá ti sọ bàbá tí mo gbọ́ ìgbà kò bá jẹ́ àbúrò bàbá ìyá tó bá ti jẹ́ kọ́mọ tó bá àbúrò bàbá lè rí yàn kò bá jẹ́ bàbá kan tó pa wọ́n pọ̀ kò bá jẹ́ ilé kò bá jẹ́ ìyá kan bàbá kan náà kó má tàbí jẹ́ bàbá tó now like I was saying tó bá jẹ́ pé kò sí ìbátan ọkùnrin láti fámìlì bàbá kì í ṣe automatic pé ìbátan ọkùnrin láti fámìlì ìyá máa take over ilé ẹjọ́ sẹ̀ríà lọ́rọ̀ sísà yẹn máa kàn adájọ́ sẹ̀ríà lè wàá béèrè wípé tí ò bá sọkùnrin ní fámìlì bàbá sọkùnrin wà ní fámìlì ìyá tó bá ní bẹ́ẹ̀ ni adájọ́ sẹ̀ríà lè wàá sọ pé pẹ̀lú bẹ́ẹ̀ lọ pé ẹni yẹn wá afúnláṣẹ kó dúró fún ẹgbẹ́ bíi wọ̀líì bó ṣe jẹ́ pé.

ilé ẹjọ́ lè wá sọ yìí pé a ti fi fún ẹ a fún ẹ láṣẹ pé kò fi ẹni ìlọ́kọ̀ọ́. ẹjọ́ lè wá sọ pé a fún ẹ láṣẹ gẹ́gẹ́ bí ìbátan ìyá pé kó lọ fi lágbájá lọ́kọ bílẹ̀ ẹjọ́ ṣe lè wo àáfàá tí ò bàtàn rárá tí wọ́n sọ pé lọ bá sheikh báyìí báyìí báyìí ustaz báyìí báyìí ní báyìí a ti fún láṣẹ pé kó jẹ́ wọ̀líyù fún ẹ kó fi ẹ lọ́kọ advantage tó kàn wà nínú pé kámọ ẹni tó jẹ́ fámìlì ìyá òun náà ni pé ọ̀rọ̀ máa ń rújú ńgbà míì tí wọ́n á ní ta ló mọ̀ sí nígbà tán ti lágbájá lọ́kọ ẹni tó jẹ́ ìbátan ẹ̀ ó rọrùn fún láti tètè dá sọ́rọ̀ láti tè yọjú jẹni tí ò bàtàn lọ ṣùgbọ́n adájọ́ ló máa determine ta lòun fẹ́ mú ní wọ̀líyù tí bàbá àbí ìbátan ọkùnrin ò bá sí fún obìnrin so n tí wọ́n ń ṣe ní ọ̀ràn yàn bíbà yìí náà ni pé obìnrin láti ní wọ̀líyù kódà tó bá jẹ́ pé ìyá nìkan ló da tọ́ ìyẹn ò sọ́ di ẹ̀tọ́ fún ìyá láti sọ pé tí ó bá lọ sílé ọkọ pàdé òkúkú rí wa ń jẹ́ tó ti ta ti bí ẹ fún un àwa la dẹ ẹran léwé àwa la dá wáṣẹ fún ẹ ẹ ọbẹ̀ wa jiná tán sì ó wá rántí kó ń bímọ pé kó wá bí gbà obìnrin rí ò gbọ́dọ̀ sọ yẹn kódà tíjà bá wà láàrin obìnrin àti bàbá àti bàbá àtọkọ ẹ̀ afẹ́kọ́ máa ṣí wípé àwọn fẹ́ àwọn kọ̀ nígbẹ́ yìí bá máa lọ sílé ọkọ function ọjọ́ yẹn ọkùnrin yẹn gbọ́dọ̀ yọjú kó fọmọ ẹ̀ lọ́kọ wọ́n tún wá lè máa continue ìjà wọn tó bá wù wọ́n tó ti yé but kẹ́nìkan má dúró ń dúró pé ńgbà tí òkì dá sí láti kékeré kò bá wọn tọ ìjọ ó gbóná ìjọ ó tutù àwọn nìkan ni tó bá fẹ́ lọ sílé ọkọ àwọn nìkan làwọn máa pàṣẹ lórí ẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe eléyìí ìkan náà àwọn ìdí tí wọ́n fi máa ń ṣe ni wípé ìtara pé wọn láwọn rí wa ń gbà tá à ń jìyà tọ́lọ́hún wá ní kárí ẹ wò àrí ẹ tọ́ débi pé wọ́n á ń wọ ọkùnrin kan lójú ìgbà náà wọ́n á fẹ́ yọjú wọ́n á fẹ́ jẹ fìlà bàbá wa àwọn ò ní fún wọn láàyè ṣùgbọ́n mo bẹ̀ nítorí tọ́lọ́hún ọba ẹni tẹ́sán ọlọ́run bá ti yé kò gbọ́dọ̀ ṣerú eléyìí nínú àwọn obìnrin tẹ̀dẹ̀rẹ́ a máa ń rẹ́lòmíì tí wọ́n rò pé ẹ̀kọ́ ìgbàlódé táwọn kọ́ yìí ó yẹ kó fún àwọn ní òmìnira nínú làákàyè débi pé gbogbo irú àrà tọkùnrin bá lè dápa lórí ara ẹ̀ tó lè dáṣe lórí ara ẹ̀ ó yẹ káwọn náà lè dáṣe lórí ara wọn tí wọn bá sọ pé ọkùnrin ló ń tọrọ obìnrin tó ní ara ẹ náà ló lè sọ pé mo fẹ́ fira mi fún àbí mi fẹ́ fira mi fún so tí bàbá kan ó ṣe ẹ̀ máa wá pàṣẹ tí òun mọ bóun ṣe lọ skul kò mọ bí òun ṣe jẹ kò mọ bóun ṣe mu ìsinlówánú tí kò ń bímọ rárá òun ò fẹ́ rí dáàdì ń bẹ̀ àti ríru eléyìí tó pọ̀ tọmọ yẹn á máa bínú pé nfa tóun bá rí bàbá yẹn ń bẹ̀ kó máa fún lépè tó sì jẹ́ pé láì sí bàbá yẹn ń bẹ̀ wà láì jẹ òso tó ti yé nà so gbogbo irú tó lè jẹ́ kéèyàn ti nínú sí bàbá ìjọ tọmọ ó bá lọ ilé ọkọ afẹ́ kó jẹ́ kóun ló máa yọ̀ǹda ọmọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ kí bàbá yẹn yan tó bá wù ú pé mo fi àṣẹ yẹn lé ẹ lọ́wọ́ wọ́n wá ní nínú àwọn ẹ̀rí tá a fi gbọ́yé wípé obìnrin ò gbọ́dọ̀ dá fi ara ẹ̀ lọ́kọ òun náà ni pé ọlọ́run ọba sọ nínú suratu nur verse thirty two ó ní wà á ń kẹ̀ṣọ́ àyàmá minkum wà sọ́ọ̀lẹ̀ ṣẹ́nà mí ní ìbádẹ́kùn wà ìmá ikùn ẹ máa fi àwọn obìnrin tí ò bá lọ́kọ láwùjọ yín ẹ máa fi wọ́n lọ́kọ. now ọlọ́run ò bá àwọn obìnrin fúnra ara wọn sọ̀rọ̀. kò sọ pé ẹ máa fẹ́ àwọn obìnrin kò bá àwọn tó fẹ́ fẹ́ àwọn obìnrin yìí sọ̀rọ̀ àwọn wọ̀líyì ló ń bá sọ̀rọ̀ bí yìí. ó ní ẹ máa fi wọ́n lọ́kọ ẹni tá a fẹ́ fi lọ́kọ òun kọ́là ń bá wí ẹni tó fẹ́ fẹ́yàwó ìyẹn ọkùnrin òun kọ́là ń bá wí àwọn tí wọ́n láwọn ọmọbìnrin ń lé tí wọ́n ti tó lé ọkọ lọ àbí tí wọ́n ti lọ lálọ́bọ̀ bí ọkọ yẹn kú àbí ìjáde wọn yára wọn àwọn ọlọ́run bá sọ̀rọ̀ níbi pé ẹ máa fi wọn lọ́kọ̀ o ó wá fi kún yín pé ẹ̀yìn ẹ̀kúnú fúkọ̀rọ̀ yòókùnrin himọ̀lá kódà tí wọ́n bá jẹ́ tálíkà ìyẹn àwọn tó fẹ́ẹ́ fẹ́ wọn ọlọ́run ọba máa rọ̀ wọ́n lọ́rọ̀ tí wọ́n bá ṣe é nítorí ìtọ́lọ́run. ìkejì wọ́n ní ní sọ́dọ̀tì bọ́kọ́rọ̀ níbi tí ọlọ́run ọba ti sọ fún ayé pé òun ṣe léèwọ̀ pé ká máa fẹ́ẹ́ àwọn tó bá jẹ́ ọ̀ṣẹ́bọ báwo ló ṣe sọ ó ṣe léèwọ̀ kọkùnrin mùsùlùmí kó fọ́ṣẹ́bọ lóbìnrin ó ṣe léèwọ̀ fóbìnrin mùsùlùmí ó fẹ́ ọ̀ṣẹ́bọ lọ́kùnrin ṣùgbọ́n gbà tó fẹ́ pàṣẹ yẹn ẹ̀gbọ́n ó ṣe sọ ó ní wọ̀lá tó ń kẹ̀ṣú látó ń kẹ̀ṣú lùmùsùlùkì ẹ má ṣe fọmọ fún àwọn ọ̀ṣẹ́bọ a jẹ́ pé àwọn wọ̀lí ìlú ń bá sọ̀rọ̀ ń bíi ẹ má fọmọ fún àwọn ọ̀ṣẹ́bọ lọ́kùnrin ìgbà tó wá débi táwọn ọkùnrin ó ní wọ̀lá tẹ́ǹkì ṣùlùmùṣìríkà ẹ má ṣe fẹ́ àwọn ọ̀ṣẹ́bọ lóbìnrin so ó bá àwọn ọkùnrin tó ń fẹ́yàwó sọ̀rọ̀ pé ẹ má fẹ́ àwọn ọ̀ṣẹ́bọ kò wá bá àwọn sísà sọ̀rọ̀ pé ẹ̀yin ẹ má ṣe fẹ́ ọ̀ṣẹ́bọ lọ́kùnrin àwọn wọ̀lí ìlú wa dàrẹ́kì rọ̀ sí pé ẹ má ṣe fi àwọn obìnrin fún àwọn ọ̀ṣẹ́bọ lọ́kùnrin so àwa máa ti bí eléyìí gbọ́yé wípé ọlọ́run ọba tó dá wa sáàyè tá a wà tó sọ pé bẹ́ẹ̀ láàyè àpọ́nlé fún wa ó ti pọ́n wa lé kọjá anything tóyìnbó kan lè sọ pé òun fẹ́ fi beijing conference òun fẹ́ fi ṣe fún alápọ̀nlé ṣé àmọ́ beijing conference conference wọ́n ṣe ní china lórí women liberation tí wọ́n ní gbogbo ohun tó bá ti ń jọ discrimination nínú ìṣe nínú ẹ̀tọ́ láàrin ọkùnrin àtobìnrin àwọn fẹ́ parẹ́ pátápátá kó jẹ́ pé gbogbo nǹkan tọkùnrin bá ti lè ṣe obìnrin náà máa lẹ́tọ̀ọ́ àti ṣe gbogbo àṣẹ tọkùnrin bá ti lè ní obìnrin náà máa lẹ́tọ̀ọ́ láti ní láwọn òkè òkun ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú jẹ́ pé tóbìnrin bá fẹ́ fẹ́ ọkùnrin kò sí nǹkan tó kan parent pẹ̀lú ẹ̀ wọ́n pàdé ara wọn wọ́n á lọ registry wọ́n kàn ní wọ́n lè need witness ó lè má relate wọn ti ẹ̀ fẹ́ mọ̀ pé family kan exist torí àwọn fi pé bọ́kùnrin ṣe lè dáṣe ara ẹ̀ pa ó yẹ kóbìnrin náà lè dáṣe ara ẹ̀ pa lójú tí wọ́n ọ̀làjú ni pé àwọn ti kúrò nú òkùnkùn pé ọkùnrin láṣẹ ju obìnrin lọ eléyìí ó wá ń tán yìnrìnyìnrìn lójú àwọn ọmọ mùsùlùmí kọ̀ọ̀kan táwọn náà bá kàwé ìgbàlódé tọrọ ẹ̀sìn òye dáadáa ìwé wa fẹ́ lékè lórí ẹ̀mí wọn àwọn náà máa wá rò pé bẹ́ẹ̀ ni ó gíìbù equal right fún ọkùnrin àti obìnrin èmi wá bẹ̀ yín wípé àfi tí ẹ kì í bá ṣe mùsùlùmá ohun tí ó sì ní mu yín jẹ́ mùsùlùmá mọ́ ọlọ́run náà má fi kọ́ ẹnì islam lòún fẹ́ ṣe ọba tó ní islam kò sí sọ́ngbà tó ń sọ̀rọ̀ ó pàṣẹ fáwọn ọkùnrin ẹ má fẹ́ mùsùlùmá ó wá fi àwọn obìnrin sílẹ̀ kó bá wọn sọ̀rọ̀ àwọn wòlíì wọn ló wá ń bá sọ̀rọ̀ pé ẹ má fi wọn fún mushrik so àyè tọ́láwọn bá fi yín sí yìí òun náà làyè tó pọn yín léjù tẹ bá wá rárá ẹ fẹ́ jára yín gbà lọ́wọ́ ọlọ́run tó irú liberation bẹ́ẹ̀ ibi tí máa wà yàn gúnlẹ̀ dé ó ti wá àwọn òyìnbó tá à ń sọ yìí ó ti wà wọ́n débẹ̀ obìnrin ti di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n now so àpọ́nlé yín òun náà ni pé kẹ́ ẹ tẹ̀lé ntọ́lọ́wọ́n bá pa aláṣẹ yìí wọ́n wá ní ẹtúrántí nígbà tí à ń pìtàn anabi musa aleyhi salatu wa nínú quran aya tó wà nù suratul kọsọ sọlọm ti sọ yìí pé anabi musa rí àwọn ọmọbìnrin méjì kan tí wọ́n fẹ́ lọ pọnmi wọ́n wá tàdé mọ́yìn nígbà tí wọ́n rí i pé àwọn ọkùnrin ń bá wọn dùn ún tó ṣòwò yìí pé ẹni ire ni wọ́n wọn ò dàbí àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní zamani tá a wà yìí á ní tí wọ́n bá ń tí wọ́n bá ń dùúwọ̀ kájọ dùúwọ̀ tí wọ́n bá ń dùú já kájọ dùú já torí bó ṣe gbà nìyẹn àwọn ọmọbìnrin rọra sún sẹ́yìn mú sátọ́lọ̀ wá ní kóun náà ní fitra ẹ̀sìn kó lè máa yíwa pé zamani tá à ń lò yìí àwọn nǹkan kọ̀ọ̀kan tó jọ náà ti ṣẹlẹ̀ sẹ́yìn rí gbàtà nídìí musa wo ìṣó rí pé àwọn eléyìí ti lè rìn jáde wọ́n kọ́ àwọn eléyìí lẹ́sìn musa wá ọ́fà pé ẹ jẹ́ kí n ba yín pọn mi musa mọ̀ pé wọ́n ń kóra ró wọn ò fẹ́ rúpọ̀ mọ́kùnrin ni tó sì jẹ́ pé èyí tó pọ̀ nú àwọn obìnrin ìlú wọn bìkítà àwọn bọ́kùnrin dùn na òun wá gba igbá lọ́wọ́ wọn pé ẹ jẹ́ kí n lọ bá yín pọn mi ó wá bá wọn pọn omi ìgbà táwọn náà wá délé wọn á sọ fún bàbá wọn yìí pé arọ́kùnrin kan tó dàbí ẹni pé òun yanjú láàrin àwọn ọkùnrin ó ṣe nǹkan báyìí báyìí báyìí fáwọn bàbá wọn wá ní kí wọ́n pè wá òun ló wá mèkì ọfà la ṣe ń sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe gbogbo ògbà ló máa ń jẹ́ kọkùnrin ní àlọ́ tọrọ bàbá ìyàwó lè wọ ẹni rí kó wá ní mo fẹ́ fún ẹ lọ́mọ òun la máa retí kó sọ pé mo gbà ṣùgbọ́n tó bá jẹ́ kọkùnrin lọ tọrọ bàbá ìyàwó la máa retí kó sọ pé mo gbà ìgbà tí bàbá àwọn ọmọ yìí táwọn àfáà kan fẹ́ pé ànábì ṣùáìbù ni táwọn kan lòun kọ́ aṣáàmọ̀ pé ẹni eré kan ni nígbà tó máa sọ̀rọ̀ ó ní ìní òrídù an òǹkì hàkà ihda ibnatay hatain mo fẹ́ fún ẹ nìkan náà àwọn ọmọbìnrin mi yìí àwọn àfààní àwọn ọmọbìnrin fúnra ara ló sọ pé a fẹ́ ọfà ara wa bàbá wọn ló sọ pé mo fẹ́ fún ẹ musa ò wá wulẹ̀ sọ pé ẹ decision take pàtàkùn obìnrin ò dá decision take so ẹ dákun tó lọ lọ́hùn wípé gbogbo obìnrin tó bá ti ń dúró dúró wípé òun lòun fẹ́ fira òun lọ́kọ àbí lòun fẹ́ fi ọmọ obìnrin òun lọ́kọ fún àpé àṣetánì làáfà onítọ̀hún nǹkan tí kùránì sọ yìí ó jẹ́ kó clear wípé obìnrin ní ìdá àṣẹ o kó tó jẹ́ àyà fún anybody. àwọn àyà kùránì tó tiẹ̀ sọ kì í ṣe kan kì í ṣe méjì ó pọ̀ lọ náà. nínú ẹ̀ wọ́n ní ìyàwó aisha rọ̀díàláhùn àná ó ń fi ọ̀rọ̀ nsọ ṣe àlàyé áyà kan tó rú àwọn sọ̀hábà kan lójú wípé kí ni ìtumọ̀ ẹ̀ ẹ rántí pé ní sóràtù nìsà ọlọ́run ní um, verse one two seven wọ́n máa yóò tilá àlékún fílkìtàbí fìyẹ̀ táàmù nìsà aláàtì látò túnà húnna máa kùtìbàlà húnna wọ́tàrgàbọ́nà àǹtẹ̀ǹkẹ̀ṣẹ̀ húnna. ọlọ́run sọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ bí ọmọ òrukàn táwọn sọ̀hábà gbà tọ́ nígbà tí wọ́n wá gbà wọ́n tọ́ tí wọ́n dé stage tó ti yẹ kí wọ́n márì ṣé mọ̀ pé ẹni tí èèyàn bá gbà tọ́ tí property ẹ̀ wà ní kíá èèyàn tó bá márì ó di dandan pé ká fẹ́ offer property ẹ̀ padà fún un. ọlọ́run wá mọ̀ yìí pé a máa ṣe ọkùnrin míì lójú kòkòrò yìí pé kóun ṣì wà in control of that property kò wá ní fẹ́ yọ̀ǹda fún ọmọbìnrin yẹn láti lọ lọ́kọ síta tó sì ti tó ọkọ lọ torí ẹ̀ lọ́lọ́run sọ àyà kalẹ̀ sọ pé wà á ń tẹ̀sọ́ máa tọ́ balẹ̀kùn mẹ́nà mẹ́sìnà wọ́rùbá èyí tó bá wù yìí tó ṣe yín lójú kòkòrò nínú àwọn wọn insect tẹ fi máa wá ṣe ojúkòkòrò àwọn ọmọ tẹ́ ẹ̀ ń gbà tọ́ yìí tẹ́ ẹ sì mọ̀ wípé ẹ ní lè ṣe déédéé lórí property wọn tó wà ní ìkẹ́ àyín èyí tẹ́ fi máa ṣojú kòkòrò wọn pé ẹ fẹ́ fi tipa fẹ́ wọn kẹ́ ẹ lè wà in control of their property ẹ yọ̀ǹda wọn kí wọ́n fẹ́ ọkọ tó bá wù wọ́n níta ṣó ti yé now aisha wa ń ṣe àlàyé aya tí mo kà lẹ́ẹ̀kan wípé àti pé ẹ máa jẹ́ pé ọlọ́run ọba ẹ máa má ṣe ọlọ́run ọba ṣe lórí tó ti sọ̀kalẹ̀ nínú tirẹ̀ pé kẹ́ níwọ̀ tó jẹ́ ìwọ̀ àwọn ọmọbìnrin tó wà ní abẹ́ àbò yín tẹ́ ẹ sì ń ṣe àbòsí pé ẹ lè dá ẹ̀tọ́ wọn padà wọ́n níyàwó aisha wa dáhùn ó ní hádà fìlìyàtìmà alẹ́tì tẹkùnù ẹ̀ńdà rọ́jùm làálàá àǹtẹ̀kùnà fìmàlìhì wọ́n yẹ فيرغب عنها أن ينكحها فيعضلها لمالها ولا ينكحها غيره wọ́n ní ìyàwó aisha nígbà tó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí ó ní aya yìí ohun tó ń fọ̀rọ̀ ọba náà ni àwọn ọmọbìnrin kan tó jẹ́ pé wọ́n wà ní ìkíà àwọn ọkùnrin àwọn ọkùnrin yìí wò dàgbà ṣètọ́ni wa mú ọkùnrin yìí ṣe ojú kòkòrò dúkìá sísà yẹn tó tó bá lọ fẹ́ ọkọ mi dúkìá máa lọ bọ́ sí ọkùnrin yẹn lọ́wọ́ so ojú kòkòrò yìí kò wá jẹ́ kí wọ́n yọ̀ǹda káwọn ọmọbìnrin yìí lọ fẹ́ tó bá wù wọ́n pé àwọn ni yìí ń ọba níbí yìí pé ẹ jẹ́ kí ẹ fi wọ́n fún àwọn tí wọ́n bá fẹ́ fẹ́ yàtọ̀ sẹ́yìn gbólóhùn yẹn òun aisha ló ń fi ń ṣàlàyé àyà quran yìí àfa wa ni ìyẹn náà ń jẹ́rìí wípé àwọn obìnrin ayé òjíṣẹ́ ńlá gan ohun táwọn náà gbọ́yé nípa marriage ni pé wọ̀líyù ló ń láti fi obìnrin lọ́kọ o ṣùgbọ́n ọkùnrin kò ní ìdàṣẹ wọ̀líyù ìyẹ́ ẹ lè má gbọ́ sí i bàbá ẹ lè má gbọ́ sí i tọkùnrin bá ṣe marriage tó wá fún wọn gbọ́ tọ́lọ́mùbá ní kí wọ́n yọnu sí i fọ́nìláhìlhàm ṣùgbọ́n tó bá ní rárá àwọn ò mọ̀ sí ìyẹn ò sọ márèèjì yẹn di invalid tóbìnrin ló wà invalid táwọn òbí ò bá yọ̀ǹda náà. na wọ́n wá ní àwọn hadith mi ẹ̀ wá wà tó pọ̀ tó wà mọ́ eh, tó wà mọ́ direct ju eléyìí lọ nípa nǹkan tá à ń sọ yìí nínú ẹ̀ òjíṣẹ́ ńlá ní lánìí ká há ilá bìwọ̀lì yìí kò sí yìgì. láláì sí àṣẹ wọlé yìí bẹ́ẹ̀ náà ló sọ yìí pé ayuma mra'atin nukihat bighayri izni mawaliha fanikahuha baatil ó wá sọ lẹ́ẹ̀mẹ́ta gbogbo obìnrin tá a bá fẹ́ láláì sí yọ̀ǹda wọlé yìí ń bẹ́ẹ̀ nìkáhu ẹ̀ o baatil asán ni kò jẹ́ nìkáhu ẹ̀ o asán ni ẹ̀ o asán ni pé nìkáhu yẹn ń kọ́ o kò gbà ó sọ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn tá a fa ìwà ṣe àlàyé yìí ó ní ṣùgbọ́n dáhàbà abu hanifa ìlà andalmar ata alḥurra alaqil albaalira láàyè ṣitara lẹ́sẹ̀ hàtàl àkìdálẹ́hà wùjúdùn wọlé wọ́n ní abu hanifa nínú àwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin òun wá mú position tó strange kí ni position òun ó ní tóbìnrin bá ti bàlágà tó dẹ̀ pé lórí tí òfin nǹkan tó ń ṣe é ó lóun ò rí májẹ̀mú wọ̀líyù yẹn òun ò rí gẹ́gẹ́ bí májẹ̀mú ó ní ìdí ẹ̀ ọlọ́run ọba ní nǹkan tí àbọ̀ hàn nípa fi ṣẹ̀rí lọ́fẹ́ kò tì í wọ́n ló sọ yìí pé nígbà tí ọlọ́run ọba ń sọ ní sọ́ọ̀tì bọ́kọ́rà wípé tọ́lá jùlọ aleikum ìdá sàlẹ́mtùmá àtẹ́tùm bíl màrú àti pé. حتى tẹ́ǹkì hazọ́jẹ́n غيره، إنه sọ́rọ́tì البقرة. àwọn ibi tọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ bóyá tóbìnrin bá tó bá ládéhùn pẹ̀lọ́kùnrin péye báyìí ni òun fẹ́ gbà tá a bá sì ti fún ní ohun tá a fẹ́ fún un ọlọ́run wa ni kò sí aburú tẹ́ ẹ bá ti fún wọn ní nǹkan tí wọ́n béèrè now abu hanifa wa hàn gbólóhùn yìí gbólóhùn kó tẹ bá ti fún wọn ní nǹkan tí wọ́n béèrè fún tó túmọ̀ sí pé wọ̀líyù kọ́ ló ń béèrè fún nǹkan tó wù ú abu hanifa ni tó ń gbọ́ yín bẹ̀ ni pé ẹni tó ń so yìgì ló ń béèrè nǹkan a jẹ́ pé lọ́dọ̀ tòun obìnrin yẹn fúnra rẹ̀ ló gbà òun ló ń so yìgì ló sì jẹ́ pé òun náà ló ń lẹ́tọ̀ọ́ sí pé nǹkan báyìí ni mo fẹ́ gbà ṣùgbọ́n táwọn afáyókù gbọ́yé ó yapa síta abu hanifa àwọn gbọ́yé pé rárá bàbá ló ń fi ọmọ fún ọkọ ṣùgbọ́n mo la fún láṣẹ pé kó béèrè nǹkan tó bá wù ú so position tábù hanifa mú yìí ó strange ó yapa sí ti àwọn àfáà yòókù ṣùgbọ́n wọ́n mention ẹ̀ ká lè gbọ́ in case táwọn kan náà àfáà bá sọ wípé bẹ́ẹ̀ ni o ara àwọn kọ̀ọ̀kan tí wọ́n sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n position tó correct jù òun náà ni pé obìnrin ò lẹ́tọ̀ọ́ láti fi ara ẹ̀ lọ́kọ. ìkejì nínú ẹ̀rí abu hanifa um, ó ní nígbà tí ọlọ́run bá sọ pé wà ìdátọ̀ lákùtùmù nìsa fábàlágùnà ajala hunna fàlàtà àdùnnú hunna anyan kẹsìnà azuwaja hunna. na wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ ńlá sí arákùnrin kan tó ń jẹ́ maakil bunyasar kí ló ṣẹlẹ̀ ni pé ó fi àbúrò ẹ̀ lóbìnrin ó fi fún fàhábì kan òpin àwa wáyé láàrin àbúrò àti ọkọ yìí lẹ́yìn tí wọ́n kọra wọn tí ìdá parí ọkùnrin yìí ṣètò wọn á ronú pé òun mísì ìyàwó òun tóun kọ kalẹ̀ ó tún wá padà wá pé òun fẹ́ tún fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó fi tún níjọ́ kìíní tó ń jẹ́ michael bonier saab ìyẹn wá takú pé láéláé over my dead body pé mo ti fi kẹ́ ẹ tẹ́lẹ̀ mo fi fún ẹ láàrin ọ̀pọ̀ èèyàn ṣùgbọ́n o mọyì nǹkan tí mo fi fún ẹ ìsí tó wá dìsáì kó ṣẹ̀fẹ́fẹ́ yìí lẹ́yìn tó ti kọ́ èmi náà wá fẹ́ lo àṣẹ tí mo ní lórí ẹ̀ pé mi ní gbà fún ẹ láti fẹ́ ọlọ́run wá torí ẹ̀ sọ àyà kalẹ̀ wípé wà ìdátọ̀ láptọ̀mù nìsà fabalagna ajalahunna tí ẹ bá kọ àwọn obìnrin fabalagna ajalahunna tí wọ́n bá parí ìdá wọn fala ta'dhuluhunna an yankihna azwajahun ẹ má ṣe kọ̀ fún wọn láti fẹ́ èyí tó bá wù wọn nínú àwọn ọkùnrin including ẹni tí wọn kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ rí tí kì í bá ti ṣe pé ó ti pé tọ̀lá kẹlẹ́ kẹta nígbà tí yìí wá báyìí ó wá sọ yìí ọba mi sọrọ ó sì rí sọ ó sọkùnrin wípé. wá mú ẹni tó lo fẹ́fẹ́ níyàwó màá gbà fún ẹ ń sìn torí pé ọlọ́run ọba ti pàṣẹ pé a gbọ́dọ̀ dí wọn lọ́wọ́ láti fẹ́ ẹni tó bá wù wọ́n gbólóhùn pé ẹ má dí wọn lọ́wọ́ láti fẹ́ ẹni tó bá wù wọ́n yìí ó wà nínú nǹkan tí àbọ̀ hanifa tún hàn wípé láti fẹ́ ẹni tó wù wọ́n á jẹ́ pé àwọn ni wọ́n ń fẹ́ kì í ṣe wọ̀líyìn ló ń fẹ́ fún un ṣùgbọ́n tá a bá rò lọ rò bọ̀ a rí i pé lílo gbólóhùn fífẹ́ ẹni tó wù wọ́n yìí kò tí ì tako nǹkan tá à ń sọ bọ̀ wípé wọ̀líyì ló ń láti fi wọn fún un tí wọ̀líyì bá fi ọmọbìnrin fún ọkùnrin pẹ̀lú ìyọ̀ǹda obìnrin yẹn tá a bá sọ pé obìnrin yẹn ló fẹ́ àti ìṣìwé so àwọn àfa yòókù ibi tí wọ́n gbọ́ yé sí náà ni pé bẹ́ẹ̀ ni tọ́lọ́n bá lóbìnrin ń fẹ́ ọkùnrin nǹkan tó mìn ni pé ó fẹ́ ọkùnrin pẹ̀lú ìyọ̀ǹda wọ̀líyì ẹ̀ àbú hanifa yàpàṣá ní kúkúrú so ní ṣókí èyí tó kọ̀ rẹ̀ nínú position méjèèjì yìí òun náà ni pé obìnrin o kò gbọdọ̀ dárẹ̀ fi lọ́kọ ọkùnrin tó jẹ́ wọ̀líyù fún ló ń láti fi ní ọkọ. Now, um, àkíyèsí wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé bó tilẹ̀ jẹ́ wípé ọwọ́ wọ̀líyù lásọpàṣẹ wà lẹ́yìnsẹ̀lẹ̀ wọ̀líyì ìjìbáàrù márùtì ìbálẹ̀rọ alẹ́zọ́wáj wọ́n ní wọ̀líyù láṣẹ láti wá fi obìnrin tó bá ti bàlágà lọ́kọ obìnrin tó ti bàlágà tó ti reach maturity tó ti menstruate wọ̀líyù láṣẹ láti fi lọ́kọ against her will láláì gbàyọ̀ǹda tiẹ̀ náà òótọ́ òun ló máa fi lọ́kọ ṣùgbọ́n a fẹ́ kí ọmọbìnrin tá a fẹ́ fi lọ́kọ̀ yìí kóun náà ò yọnu sí ẹni tán fẹ́ kóun kun àìjẹ́ bẹ́ẹ̀ ìgbìyàn ò so. nínú tó fẹ́lẹ́ yìí mọ̀ wá òun náà ni hadithi arábìnrin kan tó ń jẹ́ khansa bintu khadam al-ansoriya tí wọ́n ní ó wá bá òjíṣẹ́ ńlá sọ́lá aláhùn alẹ́ sẹ́lẹ̀ yìí pé bàbá òun fòun fún ẹni tóun ò fẹ́ adélébọ̀ lóbìnrin yìí bàbá ẹ̀ wá wo ọkùnrin kan tó tẹ lọ́rùn tí ó sì tẹ arábìnrin lọ́rùn ó fi fún un wọ́n ní fa atẹ́tọ̀rọ̀ sólòlá fọ̀rọ̀ dẹ́nìkà haha arábìnrin yìí wá wálé wá bá òjíṣẹ́ ńlá òjíṣẹ́ ọlọ́run wá ní rárá mo tú igi náà pẹ̀lú pé arábìnrin yìí ò yọnu sẹ́ni bàbá ẹ̀ fi fún bẹ́ẹ̀ náà ni hadith abuhu rẹ́rà tó ní obìnrin tó bá jẹ́ adélébọ̀ látúntàhùn àyẹ̀mú hàtàtúntàmẹ́rẹ̀ a gbọ́dọ̀ fi lọ́kọ títí tí ó fi fi gbólóhùn ẹnu sọ fún wa pé òun yọnu wọlá tó ń tàhà bíkúrò hàtà tó tàgàn bẹ́ẹ̀ náà ni obìnrin tí ò báyìí tí ìmọkùnrin rí tó bá jẹ́ virgin a gbọ́dọ̀ fi lọ́kọ tá a fi máa rí ìyọ̀ǹdẹ̀ kódà tí ò bá pè lédè carry indication pé ó yọnu sẹ́ńtà fẹ́ fi fún kọ́lù yàrá òṣùlùmá kéfà ìdùnnú ha kọ́là and ìgbà tó sọ pé adélébọ̀ afẹ́ gbóhùn ẹnu ẹ̀ ẹni tí ò tí ì lọ́kùnrin tí ò mọkùnrin rí afẹ́ rí yọ̀ǹda ẹ̀ wọ́n wá ní báwo la ṣe mọ̀ yọ̀ǹda ẹ̀ ó wá dáhùn ó ní tá a bá ti sọ pé lágbájá afẹ́ fi ẹ́ fún támọ̀dò tí wọ́n bá ti ń dákẹ́ dídákẹ́ wọn a máa tó sí pé wọ́n yọ̀ǹda now ẹ rí i pé lójú agbo nìka àwọn àfa máa ń ṣe léyìí wọ́n á bi bàbá léèrè yí pé bàbá ṣe yọ̀ǹda tó bá ti lóun yọ̀ǹda wọ́n á bi sísà léèrè pé sísà kí lè rí sí i tí sísà bá dákẹ́ wọ́n á ní sísà wá yọ̀ǹda ni hadithi, yìí òun náà ló gbé ìṣe yẹn lẹ́sẹ̀ mímọ́ béèrè yẹn à ń béèrè fún formality sake ni tá a bá béèrè tó bá jẹ́ pé lójú sísà ni bàbá ti ń sọ wípé mo yọ̀ǹda mo fi sísà yìí fún ẹni báyìí tó sì jẹ́ pé èdè tí sísà gbọ́ ni wọ́n fi sọ. So, tí sísà wa dákẹ́ wọn ò gbọdọ̀ dìde ń bẹ̀ yẹn tán kó wá ní èmi ò gbà ó mo kàn dákẹ́ ni according to the sharia hadith òjíṣẹ́ ńlá ni ó ní tó bá jẹ́ ẹni tí ò tí ì lọ́lé ọkọ kan rí dídákẹ́ ìyọ̀ǹda ni so la ṣe máa ń fẹ́ gbọ́ lẹ́nu sísà pé sísà báwo ni tó bá sọ síta kò tako sharia ṣùgbọ́n tó bá dákẹ́ tí ò sọ nǹkan kan nípa pé kò tí ì lọ́lé ọkọ kan rí a máa understand pé ó ti yọ̀ǹda ni ṣùgbọ́n adélébọ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni a fẹ́ ká gbọ́ ohun tiẹ̀ wípé mo gbà láti fẹ́ ni wọ́n wá ní ẹni tó bá wá jẹ́ pé kì í ṣe virgin nípa wípé kò tí ì lọlé ọkọ kan rí lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe virgin mọ́. ṣẹ̀rí pé hadith yìí sì ó ṣe òpin yà láàrin obìnrin tó ti tọ́ ọkùnrin wò rí àti tí ò tọ́kùnrin wò rí ó wá ní ìtìjú máa ń sábà wà fóbìnrin tí ò bá sì tọkùnrin wò rí ló fi jẹ́ pé àti lanu sọ̀rọ̀ pé mo gbà ó lè nira fún wọn dídákẹ́ tiwọn láàmà tún sí permission àwọn àfáà wa ń béèrè wọn ní taba wa róbìnrin tó jẹ́ pé òun náà ti lọlé ọkọ kankan rí ṣùgbọ́n ó ti lose virginity ẹ̀ fún kínni bóyá torí pé irú àwùjọ tí wọ́n dàgbà sí àwùjọ tí ò fi ẹ̀tọ́ mọ̀ wọ́n kí wọ́n tó di obìnrin tí ó ń màtíọ̀ ni obìnrin tó bá dàgbà sírò àwùjọ ìlú òyìnbó ń sìn ẹ̀wọ̀n ọ̀mọ̀ yìí pé iyì kan wà nù kóbìnrin ó protect virginity so ó lè ti lose virginity láì sì tí wọ ilé ọkọ wọn wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ manzalat bukaratuha bizina fahiyẹ ti fizawaj àwọn àfa wa ní gbogbo obìnrin tó bá jẹ́ kó ti lose virginity ẹ̀. kó tó wọlé ọkọ fún reason tó jọrú yìí tá a sọ yìí pé ó ṣe ṣìnà tó bá jẹ́ as a result of zina wọ́n ní kátígórì àwọn obìnrin tó ti lọlé ọkọ bọ̀ la máa tò wọ́n sí which means àwọn àáfàá máa fẹ́ ká gbọ́ ohun ẹ̀ wípé bẹ́ẹ̀ ni òun gbà ṣùgbọ́n kì í ṣe responsibility àáfàá ń sìn láti máa wá tù wò wípé sísà dáàdi lóun yọ̀ǹda yín mo fẹ́ kẹ́ ẹ láwọn sọ̀rọ̀ torí mo mọ̀ yín pé kì í ṣe bá jì mọ́ ṣé ẹ sáà nísìn wàhálà ìyẹn ò kàn fà á máa assume wípé gbogbo ẹni tí ò bá ìtì ìlọlé ọkọ tó bá ti jẹ́ mùsùlùmá a máa assume pé insha allah bọ́lọ̀ ń ṣe dá ló wà tó bá wá jẹ́ pé environment àbí wọ́n exploit ẹgbà tó wà ń kékeré or anything of that nature happen. ṣé ti yé sìn ni ò wá jẹ́ kó jẹ́ bá jì mọ́ assumption táwọn àáfàá ní fún wípé kò tí ì wọlé ọkọ so ká fi silence ẹ̀ conclude wípé virgin ni ìyẹn ò tí ì kọ́ dí lè ká ẹ̀ so káàfà má tayọ àlà nípa ilé yìí tó ti yé sí náà. wọ́n wá ní ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó lose virginity ẹ̀ not as a result of zina àdèmọ̀ pé nínú àwọn reasons tí virginity máa fi ń disappear lára obìnrin àwọn míì wà tí kì í ṣe ṣìnà. No? ẹni tó bá ṣe strenuous physical exercise àwọn tó bá ń jẹ martial arts àbí nǹkan míì tó lè nídìí pé kí wọn máa stretch ara wọn sọ yìí pé ó lè mú obìnrin lose virginity tó jẹ́ pé ìmíì gan ò ní mọ̀ pé òun ti lose ẹ̀ tó ti yé sìn and that is the reason tí òṣè ni wà safe fàáfàá kó conclude pé gbogbo ẹni tó bá ti lose virginity ipò ní ṣìnà ni so nírú situation yẹn àwọn àǹfààní tó bá dá wa lójú pé nǹkan tó mú lose virginity nǹkan tó jọ eléyìí ni tí kì í ṣe ṣìnà wọn ní kàkà fún àwọn tó jẹ pé wọn ò tí ì mọ ọkùnrin kankan rí wọn ò tí ì wọlé ọkọ nípa pé sáílẹ̀nsì wọn náà ní ká máa fi dájọ́ wàláhùn àlàm. naam another àkíyèsí wọn ní bá a ṣe sọ yìí pé ó pọn dandan wípé káríyọ̀ǹda obìnrin kí wọ̀líyìí tó fi lọ́kọ wọ́n ní kí ni ó wàá ṣẹlẹ̀ tí wọ̀líyìí obìnrin kan bá tó bá pàṣẹ lórí ẹ̀ láláì tí ì rí ọ̀ǹda obìnrin yẹn ẹ̀yìn tó wá pàṣẹ yẹn tán tó sọ pé mo ti fi ẹ́ fún un tọkọ náà sì ti gbà á tá àti rí ọ̀nù sísà ẹ̀yìn tó ti pàṣẹ yẹn tán lóbìnrin ẹ̀ ṣẹ̀ wá make up mind ẹ̀ wípé ó dáa mo ti decide nsìn láti gba ẹni tí wọ́n fi mí fún wọ́n wá ń bi léèrè ṣé yìgì yẹn so ni àbí wọ́n ṣe é máa ṣe new contract ṣe gbọ́ question ẹ̀ yé ojú agbo bàbá ti announce pé ọmọ yìí o mo fi fún ẹni báyìí báyìí tó wá tọrọ ẹ̀ ṣùgbọ́n wọ́n bi sísà lójú agbo ó lóun ò yọnu sí i now lẹ́yìn tó sọ pé òun ò yọnu sí i gbangba tágbo ti wá fẹ́ túká ó ṣẹ̀ wá make up mind yẹ ó wá decide pé ó dá o mo ti gbà ohun tó wá ń bèrè ń sè ni pé ṣé marriage yẹn valid àbí bóyá gbọ́tẹ̀ ti túká nígbà tágbo túká tí kálukú ti lọ wọ́n wá lọ bẹ sísà inú yàrá pé má dojú ti dádì gbà fún wọn mọ́ ṣe gbà yìí wọ́n ní ṣé marriage yẹn ṣó valid àbí a ṣẹ̀ máa wá padà tí wọ́n á pe everybody join again ó wà very very technical mo fẹ́ kẹ́ ẹ rántí àwọn kankan a sọ lẹ́ẹ̀kan wípé ẹni tó ń fúnni àtẹni tó ń gbà á proposal pé ẹ fún mi àti mo gbà á ó gbọdọ̀ ṣẹlẹ̀ at the same time ṣé àpẹẹrẹ ti ṣẹlẹ̀ ọkùnrin ló tọrọ bàbá sísà ló ń yọ̀ǹda méjèèjì yẹn ṣẹlẹ̀ at the same time ọ̀rọ̀ wọn ti yéra ọmọ tá à ń fi fún ní sìn ló wá ń fún ọjà ní pé òun ò gbà òun náà wá ń sọ ń sìn pé tó bá wá jẹ́ pé lẹ́yìn tó lóun ò gbà tọkọ ti gbà ẹ́ kán ti fóun níyàwó wọ́n wá kúrò lójú agbo sísà ṣe wàá ronú bóyá jọ́kìjọ́ kẹta ń gbà tẹ́bẹ̀ pọ̀ wà ní ọ̀dà ti gbà ń sìn ṣáà ní láti pe àwọn èèyàn padà wọ́n ní kò necessary torí hadithi tí afẹ́pẹ́ arábìnrin kan wọ́n ní ó jáwọ́ bá nàbìnrin ló wá fẹjọ́ sùn pé dáàdi òun yọ̀ ọ̀dọ̀ òun fọkùnrin kan òun ò dẹ̀ yọnu sí òjíṣẹ́ ńlá wa ní kó pe bàbá ẹ̀ wá ó ṣẹ̀ wá sọ pé o ò lẹ́tọ̀ọ́ láti ti lọ́kọ̀ without her permission o wọ́n ní fọ̀ọ́kà yẹ̀rọ̀ ha rọ̀kúlùlà ànábì wa fún obìnrin ẹ̀ ní choice ó fún ní choice means pé tó bá gbà ìyàwó náà ni ṣùgbọ́n tó bá kọ̀ jálẹ̀ ó máa ní the fresh nìka fún ọkùnrin mi. ṣùgbọ́n tó bá jẹ́ tí wọ́n ti fi fún tí ò yọ̀ǹda yẹn òun náà ló decide pé ok òun ti wá yọ̀ǹda kò ní ìdíkóṣẹ̀ ṣe akdom nìka àtọ̀tọ̀ ẹjọ́ ṣó clear now. wọ́n wá wọ́n tún fẹ́ pè á sákìyèsí nípa wípé nígbà tá a ní a lè jẹ obìnrin nípa láti lọ́kọ wọ́n ní àwọn onímọ̀ wọ́n ní ìyàpọ̀ ẹnu lórí obìnrin tó bá ti bàlágà tó dẹ̀ pé lórí ǹjẹ́ bàbá ẹ̀ láṣẹ àbí wọ̀lú ẹ̀ láṣẹ láti jẹ́ nípa bí wọ́n wá ní wọ́n pín sí méjì èyí tó correct nínú position yìí òun náà ni wípé tóbìnrin bá ti bàlágà tó dẹ̀ tó jẹ́ virgin tó dẹ̀ pé lórí kò ṣe pé ó láàrùn ọpọlọ tí ò bá láàrùn ọpọlọ ó yẹ ti bàlágà èyí tó correct nínú àwọn position ni wípé àlẹ́tọ̀ọ́ láti jẹ́ nípa ṣé ti yé. Um, bí ò ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ adélébọ̀ nípa lórí ọkùnrin tẹ́ pé a ní the permission ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ kékeré lóbìnrin virgin ni kò tí ì dàgbà níbi kó lè dá decision take ìyẹn làwọn àfáà ní bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ lè wo ẹni tó bá rò pé ni re ni kó yọ̀ǹda ẹ̀ fún ṣùgbọ́n wọ́n ní tọ́mọ yẹn bá wá bàlágà létà ó máa ní choice either to continue in that marriage or to decide to opt out of it. نعم أم فائدة إذا كان الولي هو الأب أو الجد فإن كان الولي غيرهما كأخيها أو عمها وقد نقل شيخ الإسلام إجماع المسلمين على أن البكر البالغ ليس لغير الأب والجد نعم wọ́n ní èyí tó dájú nínú ọ̀rọ̀ táwọn àfa sọ nípa mímáa jẹ obìnrin nípa láti fi lọ́kọ òun náà ní wípé ọmọbìnrin tó bá kéré lọ́jọ́ orí tí ò tí ì dàgbà débi kó lè dá orí rò òun nìkan la rí wípé ìyọ̀ǹda lè wà fún bàbá láti sọ pé òun rẹkọmẹ́ǹdì márèèjì fún bọ́ torí pọ́mọ yẹn kéré tá a bá la bí léèrè gan decision ẹ lè má màtà torí pé kò tí ì dá nǹkan kan mọ̀ but bàbá ẹ̀ wá wo àwọn nǹkan kan tóun rò kó máa jáǹfààní fún un tó bá tètè márì ní time tó kéré tí ò tí ì dàgbà yẹn ìyọ̀ǹda wà àwọn afá wa ni ṣùgbọ́n bàbá tó bí nìkan ni ìyọ̀ǹda yẹn wà fún kò sí fún wọ̀líyùn mi now irú márèèjì yẹn òun ni sayidina abubakar rọ́dẹ̀láhu anhu ló ṣe fún ìyàwó aisha aisha kéré ọmọ ọdún án péré ni nígbà tí bàbá ẹ̀ fi yọ̀ǹda ìfojìṣẹ́ ńlá sọ́lọ́lá àṣàlám bó tiẹ̀ jẹ́ pé anabi ò wọlé tọ́ immediately ó sì jẹ́ kó dàgbà sí i bọ̀ látijọ́ tó ti yọ̀ǹda ẹ̀ fún ló ti jẹ́ ìyàwó according to the sharia ni wọ́n ṣe wá ní ọmọ tó bá kéré lọ́jọ́ orí tí ò tí ì bàlágà bàbá tó bí nìkan ló lè sọ pé òun yọ̀ǹda ẹ̀ kó tó di pé ó bàlágà tí kì í bá ti ṣòwò ni wọ̀lì àní pẹ́kẹ́ níbọ̀dì jẹ́ ń pa against her wish and láti seek permission ẹ̀ so ọmọ tí ò tí ì bàlágà tí wọ̀lì wá seek permission ẹ̀ ṣáà lè fi lọ́kọ̀ the answer is yes with her consent tóun fúnra rẹ̀ bá ti yọnu ẹrù ọlọ́run kan ṣèkan recently ó lọ́dọọdún mẹ́rin sí márùn-ún nítòsí abdulaziz foundation bíbá yìí bàbá yẹn kọ́lọ́n bá wa kọ́ wọ́n máa wọn ẹni retá rò pé wọ́n nù wọn mo rò pé ó ṣàkíyèsí wípé táwọn ọmọ bá ti wọ jss nsìn oríṣiríṣi ìranù ti ń ṣẹlẹ̀ kámákẹ́ wa sọ pé wá dé senior secondary level kì í ṣe ẹni tó kéwú but ó bàbàrà ọ̀rọ̀ ọlọ́run tó ń gbẹ́lẹ́ nù àwọn àfáà bóyá wá gbọ́ wá sí kan ọ̀ṣọ́ ó wá pe àwọn àfáà jẹ́ pé òun fẹ́ fi ọmọ òun lọ́kọ̀ i think the girl then was about twelve or so tó ti yé na ìgbà tó sọ pé ọ̀fẹ́ fi lọ́kọ̀ mu wà ń bi márèjì yẹn àwọn kọ̀ọ̀kan tó pè ní àwọn àfáà súnà wọn ò sọ pé ó ṣe nǹkan kan tẹ́tí ò gbọ́dọ̀ gbọ́. now but ó ṣe wá lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́ lókèrè eh, wọ́n fi èpè ránṣẹ́ sí bàbá ìtò rẹ̀ tọ́ sí i wọ́n ló fẹ́ ba ìgbésí ayé ọmọ yìí jẹ́ kí ni wọ́n rí wọ́n ní ní éèjì yẹn bó ṣe ti márì yẹn ó ti bá gbó fíútsọ̀ ẹ̀ jẹ́ but ọ̀rọ̀ ọlọ́run ọba àti irú ìpalára tó máa bá ẹ̀sìn ọmọ yìí tọmọ yìí bá lóyún kóyún ìyẹn ò kàn wọ́n tó ti yé sìn tí wọ́n ní pé kó ṣáà ní education kóun náà lè lé gbogbo ohun táwọn ẹgbẹ́ ẹ̀ ní. àwa wá ń dá wọn lóhùn wípé wàláhì tó bá jọmọ tóun fúnra rẹ̀ ní educational target tó fẹ́ achieve the fact pé bàbá páyà pé kó má ṣèrànù ó wá ní kó má rì tí wọ́n bá jọ bá ọkọ ẹ̀ sọ kò kó di ọ̀nà tó máa gbé gbà ló lè yàtọ̀ kò ní kọ́mọbìnrin yẹn má ṣì àtẹ́ nìkan tó fẹ́ àtẹ́ ṣùgbọ́n ó máa jẹ́ àkọ àjọmọ̀ òun àtọkọ ẹ̀ bẹ́ẹ̀ sì ò ṣe ní dojúrú ó bá bàrà lẹ́nu bàbá ìjọ anything lọ ni bàbá ṣe ní òun fẹ́ kó wà ní ọkọ tó bá wá rí pọ́mọ yìí náà ó ń show interest in education kó wá bẹ ọkọ yìí pé ẹ jẹ́ kájọ plan bó ṣe máa ní further education ṣùgbọ́n tí mo rò kó máa ń ṣẹlẹ̀ sírò àwọn òbí báyìí tí wọ́n ṣe máa ń yára fẹ́ fi ọmọ yẹn lọ́kàn ni pé bóyá wọ́n ṣàkíyèsí pé environment ọmọ yẹn wà táwọn ò bá tètè take step yẹn ó lè kó bá gbèsè ayé ọmọ yìí tó fi jẹ́ pé at education at ẹ̀sìn in the long run àwọn á pàdánù méjèèjì so tá a bá wà nírú àwùjọ tán ti ń fi ẹnu àtẹ́ sọ̀rọ̀ ọ̀run wọn ẹ jẹ́ ká jẹ́ kó máa yé wọn wípé gbogbo ẹni tí ò bá lójú ojú ẹ̀sìn kó má dá sọ́rọ́ ẹ̀sìn téèyàn bá ń ṣàfà kó máa ṣèwádìí ọ̀rọ̀ kó tó máa dá sí i à ń bọ̀ wá rí nínú tíra tó wà lọ́wọ́ wa yìí case kan tó máa strange táwọn èèyàn bá gbọ́ tẹ́ pé ẹni tí wọ́n bá ló ṣe é kò sẹ́ni tí ò ní fẹ́ pè lóníṣìná but àwọn afáà dáhùn lórí ẹ̀ wọ́n ní wàhálà nǹkan tó ṣe correct torí pé ojú táwọn máa fi ń wo ọ̀rọ̀ ojú kí lọ́lọ́wọ́n bá sọ kí lànàbì sọ ni ojú táwọn ẹ̀dá lásán làsán máa fi ń wo ọ̀rọ̀ ojú kí la ayé ń sọ ni ọlọ́run ò dẹ̀ ayé ayé ni kó lọ sí bá ọlọ́run ọba níbi òfin ẹ̀. Um, a good example asọlẹ́ẹ̀kan ni tí bàbá obìnrin ò bá sí láyé tí ò ní bàtàn ọkùnrin tara sọ pé wọn jẹ́wọ́ lè fún sharia court now àwọn afáwa mú kéèsì wá wọ́n ní tóbìnrin bá wá wà lọ́ndẹ̀ nìkan àwọ̀lì ṣe pé sẹ̀ríà court ló yàn sẹ̀ríà court máa ń pè wá ń gbà míì wípé àdúgbò olówà tó bá ní ìdímù aláàfáà kan ń bẹ̀ lọ́dọ̀ sheikh najmudeen sọ fún pé èmi sẹ̀ríà george mo fún sheikh níyànjú pé kan fi ẹ lọ́kọ irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí sista yẹn came from a christian background ọlọ́ndẹ̀ pé sí islam mss gbà tó fẹ́ má rí kù sí ìbátan ẹ̀kọ́kan tó jẹ́ muslim kò sí ìbátan ìkọ̀kọ̀ tó jẹ́ muslim ó wá lọ sẹ̀ríà court wọ́n wá pe sheikh pé kí sheikh dúró fún sísan àwọ̀lì now the question is this àwọn àfáà wa ni tí sẹ̀ríà court bá wá yan èèyàn kan àwọ̀lì òun wá pe sísà yìí fàpèjì ó wá ní kí ló fẹ́ gbà ní sàdá kí ló yẹn tó máa fẹ́ ó wá ní nǹkan báyìí báyìí báyìí báyìí ẹni yẹn wá kó kalẹ̀ pé ó dáa mo san yín báyìí báyìí báyìí láyè wá pé anybody mọ́ tó ti yé Awa rí i pé wá wọlé ó wọlé tọ sísà yìí kí ni gbogbo wa máa sọ àló ṣe ṣìnà àwọn àfáà ní kò ṣe ṣìnà kí ni nǹkan tí marriage ti ń jẹ́ marriage àní ìdìwọ̀lì àdẹ̀ní ìdí consent eh, sísà so ẹni tó jẹ́ wọ̀lì lọ́jọ́ yìí òun náà ló jẹ́ ọkọ tó tọrọ pé ẹ fi fún mi so òun ló ń tọrọ òun ló fi ń fún rẹ̀ consent sísà nìkan la need tí yóò bá gbálà yẹ ṣe àpé ó ṣe ìlétí èèyàn èèyàn ti sèpè fẹ́ntẹ́ pé òótọ́ sí anabi sì kò yẹ yín ẹ jẹ́ kí n tó sọ supposing pé sísítà kan sì kò ní anybody nínú family bàbá tí wọ́n jẹ́ muslim ó wá lọ bá sẹ̀ríà george sẹ̀ríà george wá ní lọ sí àdúgbò yín ustaz kan bàbá bàbá wà bẹ́ẹ̀ sọ pé a fún níyọ̀ǹda pé tó bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ ẹ kó dúró fún ẹ as wọ̀lẹ́yìn ṣẹ́ ń gbọ́ sísítà wa yọjú sí ustaz yìí ustaz náà rẹ̀ wá ní interest ustaz ni wòlíì ustaz náà ló ń tọrọ kí ló kù kọ́nsẹ́ǹtì sísà bí ó wá bi sísà pé kí ló fẹ́ gbà lọ́wọ́ ẹni tó bá máa fẹ́ ó wá ní kó fún un ní iye báyìí wá ní ra èmi rẹ̀ láti kó ẹ̀yàn kalẹ̀ kí ló tó kù kò sí kankan mọ́ tí sísà bá ti gbà ìdáhùn ẹ̀ tó kéwú lẹ̀ fún mi yẹn ṣùgbọ́n ní tí ò kéwú á ti kọ́kọ́ fi èpè ránṣẹ́ àwọn àfa burúkú tó balẹ̀ jẹ́ níwọ̀nyí ṣọ́nà sáà nísìnyí ni wọ́n ṣe ní ọ̀rọ̀ ẹ̀sìn èyàn ń yọ ẹnu níyọkúyọ téèyàn ò bá nímọ̀ nípa wọn láṣẹ rí alẹ́dásọ̀rọ̀ kápẹ́ńtà ayé òní yá nítorí ẹ̀ ibi tó yẹ kó gbàṣọ ọmọ ẹni kó má fi ṣòtí bẹ́ẹ̀ pátápátá kìíní àárẹ̀ fọ́ kò jù bẹ́ẹ̀ náà lọ. ọ̀rọ̀ electrician alẹ́dásí láì mọ̀ nípa ẹ̀ tí iná bá ti spark àmọ̀ kó ti wrong kọ́ṣẹ́ rí ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn á fi da ìgbésí ayé ẹlòmíì rú kíní yà máa wá ràn lọ torí pé àìmọ̀ kan táwa fi ta ti kì bọ́lẹ̀ yẹn òun náà máa fi kọ́ àwọn èèyàn lọ tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká sọ tí nǹkan bá strange ká kọ́ béèrè lọ́dọ̀ àwọn pé kí sọ ń pa nǹkan yìí ṣé ti yé sìn so irú ẹ̀ wá pọ̀ lọ tó jẹ́ pé àìnímọ̀ nípa ẹ̀ ó máa jẹ́ kéèyàn wò ń wò pé àá kí leléyìí ṣé náà so ó yẹ kéèyàn ṣèwádìí ni ẹni tó bá ti mọ̀ àti máa yẹ tíráwò kó jókòó táwọn kó máa ọ̀rọ̀ kó tó máa mọ kí lòun máa sọ lórí ẹ̀ so irú àwọn ọ̀rọ̀ báyìí pọ̀ tó jẹ́ pé lágbára ọlọ́run bá a ṣe ń gbá ẹ̀kọ́ lọ a máa wá rí àlàyé ẹ̀ so ìkọ́nú ẹ̀ nìkan tí mo sọ yìí wípé ká fi ọmọ tí ò tí ì bàlágà ká fi lọ́kọ táwọn òbí bá ń páyà wípé ó ti ń gbé ẹsẹ̀ kẹsẹ̀ ọmọ mi jss ló wà but àrà tó lè dá pẹ̀lọ́kùnrin wàhálà ẹni tó jáde yunifásitì gan kò lè dárú ẹ̀ so òbí dẹ̀ rí pé ọ̀rọ̀ ìwé gan kò mójútó ẹni tí ò wá mójútó ọ̀rọ̀ ìwé kì í ṣe pẹ́sì kan ló dùn lára tó fi máa kóra ró ṣẹ́nu ayé láàmú àwa sá fún tí gbèsè ayé àfi wá o òbí bá wá ní kẹ́sìn yé a ò pé rárá tóun bá rọkùnrin tó lè fẹ́ kóun fẹ́ bá ní kílé ọkùnrin yìí wá gbà á ó wá rí ìpèsè dáadáa pé kó lọ àbí kó tẹ̀ wá mójútó tó bá sì wàá pọ̀ tí ò ní kàwé náà tó ti wà lé ọkùnrin kan ó bòun láṣìírí èèyàn rí bínú ọlọ́run ọba sá fún níbẹ̀ yẹn ju pé kéèyàn wá ní ẹnu ayé lòun ń sá fún tí gbèsè ayé ọmọ èèyàn tí a ti máa wá wọmi but èyí tó pọ̀ nú àwọn èèyàn nípa ìkéwú ẹnu ayé náà máa ń kọ́kọ́ sá fún kí wọ́n tó sá fún bínú ọlọ́run ọba ìyàwó aisha dẹ̀ sọ ó ní ẹni bá ti fi ìbínú ọlọ́run béèrè yọnú ayé tó ti tọ́lọ̀ ń bá bínú sí tán ayé tó ń wá ìyọnu wọn náà padà bínú sí ni ṣùgbọ́n ní bá fi ìyọnu ọlọ́run tó bá fi lóhun òbíkítà nípa ìbínú ayé tọ́lọ̀ ń bá ti yọnu sí yàn á sọ fún àwọn màláìka pé mo yọnu sí lágbájá yìí náà bá mi yọnu sí ẹni tọ́lọ̀ ń bá ti wá yọnu sí táwọn màláìka ọlọ́run bá yọnu sí ìyọnu ayé òru tún wá kiri mọ́ ayé fẹ́ wọ́n kọ̀ wọ́n bọ̀ wá yọnu sí ni so at all times ohun tá a fẹ́ kó máa wà lórí ẹ̀mí wa kó máa lékè ni pé ọ̀nà tí wọ́n ló délẹ̀ yìí kí lọ́lọ́wọ́n bá sọ ń pẹ̀ kí lànàbì sọ ń pẹ̀ táwùjọ wa ò bá mọ̀ àwùjọ lè wọ́n lè takò wọ́n lè sọni lóko àìmọ́ ló jẹ́ káwùjọ máa sọ bẹ́ẹ̀ tẹ́mi bá ti wá mọ̀ tí mo lò ó ariwo á pọ̀ tí ó mú kejì náà bá ti mọ̀ tí wọ́n ti lò ó ti ń dà ń kó àìbẹ́ẹ̀kọ́ tá a bá ti pọ̀ tá a ń lò wọ́n láwọn boríborí máa ń lò tó bá yá kò níjọ́ boríborí mọ́ wọ́n á mọ̀ kó bó ṣe yẹ kórìíre ṣó ti yé sìn èmi ò rántí in the last ten years agbo kan àkan tí mo lọ tí wọ́n wá insist pé tọkọ ìyàwó ò bá dọ̀bálẹ̀ sí àwọn òní fún níyàwó in the last ten years mi ì fẹ́ rí kankan mọ́ mo dẹ̀ ń sọ pé gbàtà wà ní infusion kò sí marriage kan ta lọ tí òun dàrú ọkọ ìyàwó apáàkì bá ní nla òun ní dọ̀bálẹ̀ àwọn kan dẹ̀ ti múra wá sọ pé wọ́n ti ní wọn dọ̀bálẹ̀ tí ò bá dọ̀bálẹ̀ àwọn òní fún níyàwó ṣùgbọ́n ni gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ tó ń ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò káwọn la tí wọ́n fúnra wọn ṣùgbọ́n àwọnú tíra arípọ́ lọ́wọ́n òkọ́ àwọnú hadith ọlọ́wọ́n òkọ́ wọ́n dẹ̀ láwọn nífẹ̀ẹ́ ara wọn lóòótọ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni wọ́n tí ustaz bá ṣe àwọn kan àwò kọ́ ṣe tá a bá ti kọ̀ tá à ń ṣe wọn ni àwọn boríborí máa ń ṣe àbẹ́ẹ̀kọ́ boríborí máa ń ṣe tó bá yá àwọn náà á fẹ́ pé tó bá wrong ni àdúgbò yẹn wọn ń fọ̀rọ̀ ọlọ́run ṣeré tó bá wrong ni wọn ní máa ṣe àwọn kan náà wò wá kọ́ ṣe so ohun tí kì í ṣe èèwọ̀ tí ìṣẹ̀dálẹ̀ wa ṣe léèwọ̀ á jẹ́ kó yàwọn yẹn pé ọlọ́run ọba ló ní tó jẹ́ èèwọ̀ tó bá ṣe léèwọ̀ fún wa tí ò bá ti ṣe léèwọ̀ kẹ́ẹ̀dá kan má ṣe léèwọ̀ so generally kìíní yìí it has to do with nítorí àwọn olóyìnbó pè ní self confidence kò dẹ̀ sẹ́ńtò ẹ kó ní self confidence bí ẹni bá lòun fẹ́ sin lọ́hùn tó o bá ní self confidence gbogbo ohun tó o fẹ́ fi sin lọ́hùn bíi ìwèrè lóúnjẹ lójú àwọn èèyàn àwọn dẹ̀ ló wà ní hòhò ṣùgbọ́n wọn rí hòhò tara wọn tó ti yẹn sìn so jahiliya ń bá wọn jà àwa tọ́lọ́run wá ní káwa fẹ́ kúrò nínú jàhìlíyà wọ́n ń fà wá ṣe ẹ̀yẹ́ pé jàhìlí ni wá. nínú kan náà àwọn tips ń ṣe wọ́n ṣe àpèjúwe wọ́n ní àwọn wo la pè ní jàhìlí aláwọn tí ò mọ́ láyé ànábì kí islam tó dé aníjàhìlí ni wọ́n. wọ́n wá ní ní zamani ta wà yìí a máa wá lọ ní ànàpájà àbí a máa róbìnrin bèrè á dẹ̀ látọ̀ sẹ́sẹ̀ títì àbí a máa tọ̀ síbẹ̀ kò kí àpẹ́ níbọ̀dì ń wò ó kí ni ìyàtọ̀ láàrin jàhìlíyà eléyìí àti jàhìlíyà yẹn ẹn tí ó kàwé kọ́ ni jàhìlí ẹn tí ò mọ kí lọ́lọ́run sọ kí lànàbì sọ òun ni jàhìlí àwọn tí ò wá mọ yìí wọ́n wá ń fẹ̀yìn tẹ ẹ mọ́ ṣe ẹ̀yẹ́ àwọn ò rí ṣe wọn ò dẹ̀ fẹ́ ṣe ẹ̀yìn tẹ ẹ wá ń ṣe wọ́n rò pé táwọn bá ti fi ń ṣe ẹ̀yẹ́ ojú á tì yín kúrò ń bi tọ́lọ́wọ́n bá pa yín láṣẹ pé kẹ́ ẹ wà ẹ̀yin lẹ̀ wá nígbà fún wọn so self confidence pé rárá i'm doing it right as long as the conscience bá sọ pé i'm doing it right ìwọ ló wà ní hóhò ìwọ ló yẹ kójú tì tójú ò bá wá tì wọ ò ní jẹ́ kémi tí mò ń ṣe ń tó tọ́ kójú wá tì mí débi àìní lè ṣe mọ́ tí mo bí ọlọ́run ọba fún gbogbo apáta wípé èyí tó dára lójú ní òdodo kọ́lọ̀ ń jẹ́ ká lè máa kúnra wa lọ́wọ́ láti máa ṣe and this is the more reason tó fi jẹ́ pé a need the companionship I need láti máa bára wa ṣe tá a bá ń pera wa sóde a ní láti máa jẹ́ra wa nípè nǹkan tá a bá jọ ń ṣe tá à ń rí àwọn tí àgbọ́yé tí wọ́n jọ ti wa ó máa ń jẹ́ kéèyàn feel encouraged wípé èmi náà láwọn èèyàn bíi tèmi lẹ́gbẹ̀ẹ́ tá a pọ̀ tá a jọ ń ṣe but nǹkan tó tọ́ tó bá ti jẹ́ pé àdáṣe ni èèyàn kì í ní courage níbi táwọn tí ò gbọ́yé tó bá ti ń tó bá ti ń da igi ọ̀rọ̀ bóyàn ẹsẹ̀ èèyàn á máa mì tó ń ti pé òun ló correct so kájọ ká gbìyànjú láti máa rí i pé à ń kúnra wa lọ́wọ́ lórí dáadáa à ń gbara wa níyànjú a dẹ̀ ń dúró ti ara wa kọ́lọ́ má ṣàtẹ́wọ́gbà ìta bá ṣe èyí tá a mọ̀ dépòdépò pàtẹ́ wàá ṣe ó pọ̀ ju tá à ń rí ṣe lọ abẹ́ ọlọ́run pé èyí tá a bá rí ṣe ọlọ́mọdé òjò wa lójú èyí tó wá pọ̀ tá a mọ̀ kọ́lọ́ má ṣàkọ́ wa mọ̀ ọ̀làlá ìlàhìlàlà a máa fẹ́ fi the next forty minutes gba question and answer before i go to question and answer. Um, ẹnìkan bí mi ní question kan tí mo rí pé ó lè jẹ́ kó ti ń jẹ àwa kọ̀ọ̀kan náà lẹ́mìí. now ìbéèrè yẹn ni wípé tí sísà kan bá ń ta nǹkan kan bóyá ní madrasa ni o àbí ní halkọ tí sísà míì náà wá ronú kan pé òun náà fẹ́ máa tarú nǹkan yẹn ṣé kò ní dàbí pé èèyàn ń compete pẹ̀lú ara èèyàn now mo wá rò pé ó ṣeé ṣe. kó ti máa jẹ àwọn náà lẹ́mìí ká má yè ẹ̀ kì í ṣe sísà nìkan kódà tí ustaz bá ní nǹkan kan tí wọ́n ń gbé wá sí halkowata tá a bá rẹ̀ tó ní irú ẹ̀ àbí èyí tó dáa jùlọ àbí tí ò jọ ń ta zobo tẹ́ni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n jọ ń ta exercise book kò sí haram kankan nú ẹ̀ kò sẹ́ni tó máa sọ òun ṣe ni ọlọ́run kò síbẹ̀ ṣẹ̀ríà ọlọ́run ọba ò ṣe léèwọ̀ èyí tọ́lọ́run ọba ṣe léèwọ̀ à ń bọ̀ wá kà sí wa létí tá a bá ti dé abala káràkátà ọlọ́run ṣe léèwọ̀ wípé kí wọ́n máa nọ́jà ọmọ ìyá wa káwá ṣe ó sì pé kúrò ń bẹ̀ máa bọ̀ lọ́dọ̀ tèmi àwọn oníṣòwò máa ń ṣe é tó ti yé láì tó bá jẹ́ pé irú kan náà ni nǹkan tí wọ́n jọ ń tà kéèyàn tó conclude transaction pẹ̀lú ẹnìkejì á ti máa ṣẹ́wọ́ sí ẹ pé máa bọ̀ lọ́dọ̀ òun máa dín ẹ ìyẹn wrong jẹ́ kó ná tiẹ̀ débi gbìn tó bá lóun ò gbà tí ẹ̀ náà wá yẹ́yìn padà wà wá ní ẹ̀bá dẹ̀nà lọ́dọ̀ tiwa náà ṣó ti yé tó mo bẹ̀ yín sísà kan gbé nǹkan kan wá ẹnìkan wá tún gbórí ẹ̀ wá kó má torí ẹ̀ ní sísà yẹn sínú islam ta la gbàgbọ́ lórí ẹ̀mí ìwà wa ló máa jẹ́rìí sí bóyá lóòótọ́ lóòótọ́ la gbàgbọ́ àwọn ìṣe kan wà torí pé àwọn haúsá ti ń lò ó ó ti di àṣà fún wọn bẹ́ẹ̀ sì ni àṣà haúsá kọ́ ìsìláàmù ni ẹ máa lẹ́ fẹ́ rajà lọ́dọ̀ afa á ní àfa kò sí lọ sọ́dọ̀ mọ́lá àwùdù tó ti yé now ó yàtọ̀ sí ọmọ ibo ṣe ń ṣe o ọmọ ibo á ní wait make i go collect am for my second shop tó ti second shop ẹ̀ ó lè fi ten naira kún Maala àfẹnifẹ́ lọ sọ́dọ̀ mọ́lá àwùdù àbíkó ní jákùn bẹ àwùdù price mọ́lá àwùdù ń tà bí islam ṣe ní ká ṣe nìyẹn ṣẹ́rí ìgbàgbọ́ ni but a ní jókòó sí ara wa kó máa jábọ́ a ń láti sàpá fún gbọ́n tá à ń ṣe ìgbìyànjú ni téèyàn bá fi ímánì yẹn kun yín pé ọlọ́run ló ń rọ̀yàn lọ́rọ̀ àṣetáni àjà ọjà tá à ń gbà yẹn àjà gbàmọ́ wa lọ́wọ́ á wà wá débi òfo kọ́lọ́májà gúnlẹ̀ síbi òfo so ẹ jẹ́ ká fi principles islam tá à ń kọ́ yìí ká practicalize ẹ̀ ṣẹrẹ́ lòmíì kẹ́ ẹ ṣe wá àtijọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún kò ní lapa lẹ́mìí ẹ̀ bọ̀ bá rí ìṣesí yín láàrin ìṣẹ́jú márùn-ún á wò ó pé subhanallah òun ò ráwọn ẹ̀dá kan tó ń ṣeré eléyìí one example ohun tá a mọ̀ ni pé àwọn èèyàn máa ń jà sí ogún wípé wọ́n pín ẹ̀tọ́ tàwọn mẹ́tọ́ ẹlẹ́tọ̀ọ́ wọn kì í jà wípé wọ́n pín ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ta wọn tá a bá wá rí ìdílé kan tí wọ́n wá ní wọ́n fẹ́ pin lórí òjò rí sísà kan wá nítorí tọ́lọ́wọ́n ọba èmi ò ní í gbà ó torí pé ẹ ti pín tẹni ẹlẹ́ni mọ́ ti tèmi ẹ dá padà wàláì kiri yóò tó bá wà láàrin wọn lórí ẹ̀mí àmọ̀ pé ah tọ́ba láwọn kan yanjú wọ́n ṣe trust a máa wá àbúrò ẹ̀yẹn kiri ni ó lè má sọ fún yín ṣùgbọ́n ó lè jẹ́ act yẹn nìkan lọ́lọ́run máa fi motivate láti wá pípé ẹ̀sìn wọn tí wọ́n sì yí wọ́n láì wọ́n gbàgbọ́. ó rí i pé àwọn èèyàn máa ń fi àdá àtàkè wára wọn kiri ni lórí pé ó fẹ́ mú ẹ̀tọ́ tòun mọ́ tiẹ̀. wọ́n wá pín tẹnìkan mọ́ tẹ́lẹ̀ yìí ó wá dá padà ó wá sọ pé tí wọn ò bá tún pín òun ò ní gbà á wọláì lórí ẹ̀mí tóun gan ò bá ṣe islam á máa mọ̀ pé òun ń tanra òun ni tó ká ti gbogbo ìṣe wa ká ti pèpè sí nǹkan tí ọlọ́run ọba fẹ́ ká pè wọ́n sí ó ṣáájú ká ṣe wá àti ẹnu tó abẹ ọlọ́run kọ́lọ́run tún gbogbo wa ṣe ibi tí a kù sí ọlọ́run dákun má ṣe àṣàmójúkúrò fún wa subhanakallahumma bihamdik ashhadu an ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. ẹni bá ní questions. Yes. Contributions before questions. Ẹ máa ṣe gáfárà kan fún wa. Microphone kejì àti kẹta. Wọ́n bá wa tún ṣe lọ́wọ́ oníjẹ́ ká rí lò. So ẹni tó bá béèrè question, màá repeat question yìí káwọn yòókù bá lè gbọ́. Ẹ jẹ́ kàn fún kínní lóhùn díẹ̀. Yes, contributions first, please. Aleykum salam. Ẹ jẹ́ ká pín nọ́mbà fún àtàyè contribution yẹn náà. Sísá mi, ẹ jẹ́ bá ń pín nọ́mbà fún wọn. Àwọn ní contributions first. Contributions first. Thank you. Àwọn mélòó ni ẹ? Ẹ jẹ́ gbọ́ contributions yẹn yé o. Ẹ fẹ́ kún àtàkì ìsì lórí àwọn nǹkan tá a sọ. So èyí tó jẹ́ pé bóyá ahọ́n síwájú iṣẹ́ tá à rán ló jẹ́ àbí nínú àwọn nǹkan tá a ti sọ ẹ gbọ́ àwọn ẹ̀rí kan lọ́dọ̀ àwọn àfa àkọsẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ fẹ́ pé àtàkìyèsí ìyẹn ni mo ìyẹn là ń pè ní contribution pẹ̀lú tí ò bá mọ̀ torí ọlọ́run na bisimilah number one aleykum salam ok na ok. okay. jazakallah khairan. ṣẹ́rí ní kókó ohun tí sísá wa ń pa sákèsí sí ní sọ́mọ́rì ni wípé wọ́n ní jilbab aṣọ ni tí ọlọ́run bá pa wá láṣẹ pé ká gbé wọ̀ a bá ń jáde lọ síta wọn ò ní ká wọ̀ sórí ìhòòhò wọ́n ní ká wọ̀ lórí lékè aṣọ tá a lè fi han àwọn mahram aṣọ tí a máa wọ̀ sábẹ́ jilbab kójá sọta alẹ́ fi hàn àwọn mahram tẹ́bá wá rántí a ti sọ yìí pé ó níbi táwọn mahram lè rí mọ́ lára wa tó gbogbo aṣọ tá a bá máa wọ̀ sábẹ́ tí ò bá ti kọ́va ibi tí àwọn mahram ò lè rí lára wa kò lẹ́tọ̀ọ́ ká wọrú aṣọ bẹ́ẹ̀ jáde torí tọ́lọ́wọ́n ọba so aṣọ tó máa wà lábẹ́ ó ń láti kọ́va gbogbo ibi tí mahram lè rí lára wa ibi tí àjòjì tí òun ṣe mahram lè rí nìkan laṣọ tí a wọ̀ sábẹ́ ló lè fi sílẹ̀ tẹ́bàdẹ̀ tún bímí lẹ́ẹ̀kan sí pé aṣọ tí à ń sọ yìí ibo ni kó dé tẹ́bà rántí ibi táwọn àáfàá sọ pé mahram lè rí wọ́n ní orí wa lọ sókè apá wa àti ẹsẹ̀ wa especially the lower uh, part of the leg so aṣọ tá a fẹ́ wọ̀ sábẹ́ jilbab ó gbọ́dọ̀ kọ́bà gbogbo yẹn torí pé aráàta ò gbọ́dọ̀ rí tóun tí mahram máa rí bó ṣe jẹ́ pé ọkọ èèyàn ló lè rí ju nǹkan tí mahram máa rí lọ tí ọba wọṣọ tí ò kọ́bà àwọn ibi tí a sọ pé mahram gan ò lè wò tó wá gbé jìlbáàbù lé kò lẹ́tọ̀ọ́ òun wò pé kò sẹ́ni tó ń rí jìlbáàbù ti kọ́ sísà wa fún wa ní instances àwọn nǹkan téèyàn ò ní plan tó lè ṣẹlẹ̀ sí ọba wa ń ta tó ti yé um, gbogbo àwọn èyí táwọn quote bí n tọ́jà bí accident kíjìlì bá bò ó lọ́mọ machine wọ́n fẹ́ bá sísà yọ pé jẹ́ pé n tí ò yẹ kí ayé rí ló hàn síta àti nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ní kódà ẹnìkan tí kì í tiẹ̀ ṣe ń tẹ̀sìn yé bíi tiwa tó ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ sisters ni òkè ń wọ nǹkan tó da sábẹ́ ó ti ti sọ̀rọ̀ buhari wípé àwọn mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ò kí ń wọṣọ sábẹ́ ohun tí wọ́n ní ká gbé wọ̀ yìí ó ti bo àṣírí bá a ṣe ń jáde lójú ọ̀pọ̀lọpọ̀ wa a kì í wọṣọ sábẹ́ àwọn wá dáhùn pé rárá kò rí bẹ́ẹ̀ o àwọn ajẹ́ kó rí lace táwọn wọ̀ tó balẹ̀ ń tà wọ́n. tá a bá tiẹ̀ ka gbogbo àwọn incident wọ̀nyí tí wọ́n fi ń tó wa létí tá a bá tiẹ̀ kà wọ́n kún ṣé ẹ̀ kí ń rò pé ìjà máa ń ṣẹlẹ̀ ń ta ẹni tó wájà nìkan kọ́ nìjà ń ṣẹlẹ̀ sí o lórí pé fún mi ń change ò fún mi ń change ẹni tó bá ti ní ẹ̀yìn boríborí sínú wọ̀láyé lè dìsá pé o máa disgrace èèyàn ṣe mọ̀ bẹ́ẹ̀ so aṣọ tó yẹ kó wà lábẹ́ aṣọ tó gbà sírí láì lo jìlbáàbò ni ṣùgbọ́n ẹ̀yìn gbọ́yé pé aṣọ abẹ́ yẹn gan àáfà lọ́lọ́run fẹ́ kó máa wò kó máa da lọ́nà fún lẹ́ṣẹ̀ wọ jìlbáàbò lé lórí ìyẹn òmí ìpẹ́kẹ́ wá wà ní hóhù kẹ́ ẹ̀ wá fi ìpẹ́ anything tó ń bá wọ̀ tó ń bá wọ bikini tó ń bá whatever jìlbáàbò ti cover wọ́n wá ní débi pé ṣéèpù ara gan ẹlòmíì máa ń rí látara jìlbáàbù wa and it is true wàhálà it is true tó mo bẹ̀yìn torí tọ́lọ́hún àkíyèsí gidi wọn pè wá sí ẹ jẹ́ ká mú bẹ̀yẹn gbọ́ jazakila ọ̀hẹ́ràn for that contribution aleykum salam. naam. sallallahu alayhi wa sallam fine. ok wọ́n rán wa létí pàtàkì ká máa ṣe sallallahu alayhi wa sallam tàbá gbórúkọ ẹ̀ lóòótọ́ àwọn àfa ò sọ pé dìgbà tá a bá pariwo ṣe but wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òkè ń rántí pé yẹ ká ṣe é bó jẹ́ silently ká máa ṣe torí tọ́lọ́wọ́ ba um, contribution number two number two number two. number three. Naam. Alaikum assalam warahmatullahi. Yes, ma'am. Naam. ètò alágbèrè ló ní cup ti lé ló ní cup ok jazakillahu khairan. okay jazakillahu khairan um, contribution sister mi uh, ìdáhùn ẹ̀ máa gba a whole sitting ṣẹlẹ̀ reason rèé ó involve àwọn kan kọ̀ọ̀kan ta nídìí pé ká padà sínú kí lọ́lọ́wọ́n bá sọ. So, kí lànàbì sọ láti gbọ́yé tá a bá ní láǹfààní àti béèrè question míì tá a bá yanjú eléyìí gan mo rò kó tó for the day fẹ́ ẹ màá máa throw question kankan sí yín o ká lè yanjú ẹ̀ the first thing is this tóbi bá sọ pé òun máa kọ̀yàn lọ́mọ tó bá ṣe nǹkan kan àbí tí ò bá ṣe é mo fẹ́ bí í léèrè kí ni ìhà tó yẹ kéèyàn kọ sírú ìlérí yẹn that's the first question yes my sister ẹ má bínú mi ò bẹ́ẹ̀ gba alágbọ́n kan tí sísá mi sọ agbọ́ káàkiri fine ẹ wọ́n ní àwọn sisters méjì kan wà ìkan wà lábúrọ̀d nínú wọn ìkan wà nàìjíríà ètò wà nàìjíríà yìí ló ń lò nìkọ́ àwọn òbí wọn ti dépò àgbà wọn ò lè ṣe nǹkan kan láti fi support ara wọn mọ́ wọ́n wá ní ètò wà nàìjíríà yẹn ó kàwé ṣùgbọ́n kò ṣiṣẹ́ àwọn òbí wa bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ lóhùn ò ní ṣiṣẹ́ wọ́n wá bínú débi pé wọ́n ní àwọn máa kọ́ lọ́mọ tí ò bá ṣiṣẹ́ wọ́n wá fi tó sísà wa létí sísà wa ní ní kọ́ọ̀bù ní kí obìnrin má ṣiṣẹ́ nà ó wípé àwọn mọ̀ pọ̀ tó ń lo ní kọ́ọ̀bù ó lo jìlbáàf ó dẹ̀ ṣe ń ṣiṣẹ́ pé bóyá òun ló yẹ ọ̀lẹ́ ní tiẹ̀ o ṣé ti yé nà ó a fẹ́ sọ problem yẹn totally mo wá ní a máa fi àwọn ìbéèrè kọ̀ọ̀kan a máa fi pe àwọn ànsẹ̀ jáde ṣe rí eh, mo bí ọlọ́run ọba àtẹ̀mí àtẹ̀yìn environment tá a wà yìí environment tí ó support ẹ̀sìn ni téèyàn bá wà ní environment tẹ́sìn ti dolẹ̀ téèyàn ò bá tiẹ̀ ní í ṣe environment máa ń kó dáadáa ràn yàn tó èèyàn wà ní saudi ó fẹ́ ṣe ṣìnà gan kò ríbi ṣe torí environment support yẹ àjọ ẹni ire tó ti yé sìn ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ ni ire lẹ́ environment tó kọ̀yìn sẹ́sìn tó bá jọ́gọ́rùn ló lè ṣe ṣe pani àti rí mẹ́wàá ṣe ní ọgọ́rùn-ún yẹn torí pé environment yẹn gan support yẹn so nírú bẹ yẹn ẹni bá wá ṣe díẹ̀ environment yẹn á jẹ́ kó dàbẹ́ ni kó ti ṣe one million àfikún nǹkan tó máa bẹ lọ́wọ́ ọba kó má bàa jọ rẹ̀ lójú so environment tá a wà yìí ó fẹ́ jọ bẹ́ẹ̀ environment tí ò mọ ẹ̀sìn kò ka ẹ̀sìn kún kankan ni so each time tí ìrújú bá ti wá ṣẹ̀ lórí mátà kan àwa máa ń fẹ́ padà mo sọ tó ń sìn mo ní àní fi kí làwùjọ ń sọ àní fi ṣèdájọ́ àkọ́kọ́ padà sínú tíra ọlọ́run ọba náà ká mọ kí ni tíra ọlọ́run ọba sọ àwa ti bẹ̀ yọ ìdájọ́ èmi wá kọ́ bí ń léèrè táwọn òbí méjèèjì tọ́lọ́run ọba sọ pé wọ́n bá bàrà lọ́dọ̀ òun tí wọ́n bá bínú sọmọdé bíi pé wọ́n ní tó o bá ṣe nǹkan báyìí àwọn máa gbé ẹ ṣépè àbí tó o bá ṣe nǹkan báyìí àwọn máa gbé ẹ ṣépè kí lẹ mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànẹ́bì tó máa jẹ́ guideline fẹ́ni tí wọ́n lérí sí yẹn sísà kan náà wọ́ bísí mi láì sàmìnà aleykum salaam. mi n tí mú ọ̀rọ̀ débi yẹn ọ̀rọ̀ lórí èpè ni mo kàn fẹ́. Okay. kódà máa summarize ẹ̀ wọ́n ní tó bá jẹ́ pé nǹkan táwọn òbí pàṣẹ pé kéèyàn jù sílẹ̀ fáwọn tó ti yé sì ní nǹkan tí ọlọ́run ọba ò ṣe lọ́rùn ọyàn pé kéèyàn gbá mú ni wọ́n á ní kó jù sílẹ̀ tẹ́lẹ̀ náà kẹ̀dẹ̀ ọlọ́run ò ṣe lọ́rùn ọyàn mustahabu lásán ni sísà mi ní kéèyàn ju nǹkan yẹn sílẹ̀ fún wọn èèyàn atara yíyọnu wọn sí yàn rí yọnu ọlọ́run ọba wọ́n ní bọ̀ tó bá jẹ́ pé nǹkan tí èèyàn gbá mú tí wọ́n ní kéèyàn jù sílẹ̀ yẹn ọ̀run yan ọlọ́run ọba ni wípé kéèyàn má jù sílẹ̀ pé ìyọnu ọlọ́run ni kéèyàn kọ́kọ́ wá ìyẹn síwájú ìyọnu òbí ṣé o gba aláàgírí pẹ̀lú argument yẹn fine ṣe ara ẹni tó disagree káfọ́ yanjú yẹn fine tó gbogbo alàgbà yìí pé ànábì sọ yìí pé látọ́ àtàlẹ́ màkìlókín sí màá fi ẹsẹ̀ xọ́ọ̀lẹ̀ nobody owes any human obedience if that obedience would be in disobedience to Allah the Almighty. Ìyẹn basic nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ṣé kò sẹ́ni tó dá òtẹ̀? Ok nǹkan tó wá kù tába ti jọ àgírí yẹn òun ni pé tẹ́pẹ̀ bá wá lẹ́nu òbí yẹn sírú ọmọ yẹn ṣẹ́pẹ̀ yẹn tọ́ sí kò tọ́ sí ta ló rántí nǹkan tá ànábì sọ nípa ẹni tó bá ṣẹ́ ìpè tí ò tọ́ ó lépè ò kí ń rán sófurufú kì í ṣe nature ìpè òun máa ń wá dìbò tó máa sápamọ́ sí ni. tó bá wá wo ẹni tí wọ́n rán òun sí tí ò bá tọ́ sí bí ìṣègidì ni ṣẹ́gbọ́n pa ṣègidì rí tí ò bá ti bẹ́ẹ̀ tí wọ́n rán sí ńlé tí wọ́n rán sí ńlé ó ń bọ̀ lọ́dẹ̀ wọn láyọ̀ rà nẹ́bì ni. ẹ wo mò ń tẹ́ ọmọ yín lé pé ọmọ lẹ́yìn jẹ́ lẹ́yìn ẹ̀yin náà bọ̀ wá dìyà ẹ máa pàṣẹ fún ọmọ kan tó wá ní mọ́mì mi lè ṣe tẹ́yìn náà máa ní rárá ó ní ọdún tàbí jókòó sí alukọ sheikh najimudin òun ni wọn kọ alẹ sí òun náà dẹ máa kó tún pé anabi sọ báyìí èmi ò bẹ́ lọ́n kórí bẹ́ẹ̀ o kọ́lọ́n jẹ́ kẹ́sì tí náà ti improve débi pé tó bá ti ń kó tiẹ̀ iná àmọ́ sọ́kọ́sọ́ bẹ́ẹ̀ náà lórí ni bọ́tẹ́ bá wà lójú kan náà táwọn ọmọ wa gbẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n lè máa kó tí nǹkan tẹ́yìn náà ò gbọ́ rí kí á dẹ̀ correct tẹ bá ti wá ń bínú tẹ bá ti rántí pé text náà kó kẹ́yìn náà máa kẹ́ máa rọra yín tẹ bá bínú ṣépè ẹ̀yin náà ń dá mi lóhùn sí pé èpè òkè ń há fòfurufú ṣé ti eyín sì fine so irú sísà tó wà ní situation yìí àti determine nǹkan tó ṣe bí ó right or wrong but ó dá wa lójú pé táwọn òbí yẹn bá ṣe pé tóun bá yẹ nǹkan tí wọ́n ní kóun ṣe wò tó bá jẹ́ tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fóun ni ṣé ti yé tó wá kọ̀ láti ṣe torí pé ọlọ́run ṣe léèwọ̀ fóun ìpè tí wọ́n ṣẹ̀yìn ò tọ́ á padà sórí wọn abẹ́ ọlọ́run kọ́ lọ́nba ayẹ lórí wọn torí kò sí ọmọ tí a wò kéké pè padà sórí àwọn òbí òun ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tó tọ́ ni wọ́n pa aláṣẹ pé kó ṣe tóun náà wá dísáàdì pé òun ò ní ṣe ó dá wa lójú pé ìpè yẹn ń bọ̀ lórí títà yẹn àbẹ́ẹ̀kọ́ abẹ́ ọlọ́run bákan náà pé kọ́lọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́run bá aṣàmójúkò fún títà yẹn but lẹ́yìn tá a ti establish stage one and stage two nǹkan tó wá kù rèé kóbìnrin wá jáde pé òun fẹ́ ṣiṣẹ́ ṣé dáadáa ṣé ó wà nù tí ọlọ́run bá sọ pé ìpìlẹ̀ náà ni pé òbí lè pa ọmọbìnrin láṣẹ àbí kò sínú ẹ̀. àwọn onífẹ́sọ̀ lórí ẹ̀ number one. ok bóyá ká ti bìkan mu ẹ jẹ́ ká ti bìkan mu. kábà lè mọ̀ bóyá òbí láṣẹ láti pa ọmọ yẹn láṣẹ or not responsibility títọ́jú àwọn òbí títọ́jú àwọn òbí ọrùn ta ló wà ọrùn ọmọkùnrin fine gbogbo ala agree wàláhì ohun tá a mọ̀ nínú text ohun tó sọ náà nìyẹn jazakila ẹni tí òbí mọ rárá ń kọ́ ah, ẹ ṣeun. wọ́n ní ẹni tí ọkùnrin ńkọ́ èmi náà wá béèrè pé ẹni tí ò bímọ rárá ńkọ́ sísà mi wá ní ẹni tí ò rárá ti yàtọ̀ kí ló fi yàtọ̀ ẹ ẹni tó wá ní ok ó dà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ìyàtọ̀ wà ń bẹ̀ lóòótọ́ ìyàtọ̀ wà ń bẹ̀ ẹnìkan wá bí ọmọbìnrin ṣẹ́ ń gbọ́ ẹnìkan wá bí ọmọbìnrin ọmọbìnrin yìí. ṣé kó wá wo pọ́ńgbà tóun ti bí i tóun ò dẹ̀ lẹ́yìn tó máa gbọ́ bùkátà lágbájá má lọ́kọ mọ́ jókòó tì wá kó máa ṣiṣẹ́ fún wa yẹn ń kọ́ sísà mi. kó ní kókó wà lọ́kọ kò dà fine ẹ wò ó ṣáà rí kíní very very mathematical kí ni mo mìíràn pé wa mathematical principles ni kò ń ṣe ustaz ló ń decide tába ti ń lo principles tába débi ògiri àtọ̀ padà a ti jọ gbà wípé kò lè sọ wípé má lọ́kọ mo fẹ́ kó jókòó kó máa gbọ́ bùkátà fún wa. sáàtì gbà yẹn fine ó máa lọkọ ó wá lọ́kọ ọkọ ẹ wá ní sísà mi mi ń gbọ́dọ̀ rí ẹ níta àṣẹ olóma wá síwájú ara wọn sísà mi ń sìn wọ́n nígbà tó ti bímọ obìnrin àbí wọ́n dẹ̀ ní kò lè sọ fún pé kó má ó wá wá o pàṣẹ fún pé sílé ìyá dẹ̀ ní rárá mo ṣiṣẹ́ ni kó mi Ẹyin kọ́lẹ̀ ń dá ma dá ok sísá mi sẹ́ni gbogbo tá a bá fẹ́ sọ mo bí ọlọ́run ọba kọ́lọ́ jẹ́ ká máa rí àkọsílẹ̀ ti support ẹ̀ wọ́n ní kì í ṣe rí pé kó má tẹ̀ láṣẹ ọkọ pé but kọ́kọ yẹn náà bó ṣe ń help parents yẹ kó máa help àwọn parents ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe àbí gẹ́gẹ́ bí sọ́dọ́kọ̀ ẹ̀yin kọ́ ni kẹ́ dá mi lóhùn. ẹ jọ àwọn sísà tá bẹ̀rẹ̀ question sẹ́rí mo ní reason mo ṣe ń bèrè question bíi báyìí mi ìfẹ́ mú fatuwa wa kan sọ pé ustaz kan fọ́ àwọn nǹkan tí gbogbo wa jọ mọ̀ tó dá wa lójú mo fẹ́ kájọ pè padà kájọ arrive at the answer tí sísà bá fẹ́ ọkọ tọkọ ẹ wá ní mi ìyọ̀ǹda kókó lọ ṣiṣẹ́ ń ta jókòó sílé tí sísà bá wo nǹkan tóun lè máa ṣe nínú ilé tó ti yé as long as ọkọ ẹ bá ti approve wọ́n láì bá àní problem pẹ̀lú ẹ̀ but the question now is ọkọ wa decide pé mi ì fẹ́ kó jáde lọ lọ ṣiṣẹ́ kankan níta torí pé ẹni tó ní degree lọ́wọ́ ni ẹ àwọn parents ẹ tọ́ba ní kó lọ ṣiṣẹ́ ẹ à ń rọ gbogbo wàhálà kọ̀ọ̀kan ni wọ́n mì ọ̀rọ̀ mi yẹ yín ó ní irú iṣẹ́ tí parent tó lọ́mọ tó kàwé délẹ́bù yẹn fẹ́ fún ọmọ ẹ̀ èmi wá ń bèrè sí i pé ọkọ wa ní jókòó sílé àwọn òbí wa ní kó ṣiṣẹ́ sísàmì wa ní ọkọ náà lè máa help wọn àjọ gbà yí pé èèyàn lè hẹ́ ẹ̀fẹ́ tí ò ti ẹ̀fẹ́ ọmọ ẹ̀ rárá sọ́dọ̀kọ̀ nìyà ìlú ẹ̀kọ́ but ṣẹ́tọ́ ni tí wọ́n lè bèrè fún pé ó ti ṣàbòsí tí ò bá ṣe my sister wọ́n ló tì fine tábàjọ agree bẹ́ẹ̀ wípé parent tó wù pé kọ́mọ òun jáde lọ ṣiṣẹ́ tọkọ tó fẹ́ ọmọ ẹ̀ wá pàṣẹ pé rárá mi ìgbà fún kó lọ ṣiṣẹ́ tí rìkwẹ́sì parent tó bá ti takò tọkọ ó dẹ̀ yé mi àtẹ̀yìn pé àṣẹ ọkọ ló situation yìí kò ṣe àṣẹ yẹn pa tó bá pa ṣáà agree bẹ́ẹ̀ fine nǹkan tó máa wá kù rèé kí lọkùnrin kan lè rí tó fi máa ní kọ́mọ ọlọ́mọ tí wọ́n ń ran owó lé lórí tó ní dìgírì tó fi máa wá sọmọ́lẹ̀ bí ẹran àmúso kí lọkùnrin kan rò tí ti yẹn sìn fine my sisters wàláhì ọ̀rọ̀ tíra kọ́lé but gbogbo yín lẹ̀ jẹ́rìí sí wípé nínú àwọn nǹkan tí ọlọ́run ọba tó fi síbì kan tá a ṣìkì kúrò láàyè ẹ̀ òun lọ̀rọ̀ ibo ló yẹ kóbìnrin wà. àkọ́kọ́ náà kí n mú from the point of view àwọn tí wọ́n tẹ̀ sọ wípé ẹ̀yin obìnrin lẹ̀ jẹ́ káwọn ọkùnrin ó ríṣẹ́ síta mọ́. ṣé bẹ́ẹ̀ náà irú ẹ̀kọ́ ó lè má jọ bẹ́ẹ̀ lójú yìí many employers prefer females females wọ́n níbi tọkùnrin bá ti ń kó seventy thousand tọ́ba fẹ́yìn ní thirty ẹ̀ tó máa ṣe thank you sani kí dẹ̀ ló fà á torí pé jíjẹ mímu ẹnìkan ló ń gbọ́ ẹ̀yìn kan ní ìdówó láti change wardrobe yìí ni so many employers àwọn ààyè tó yẹ káwọn ọkùnrin feel in the society they would rather give those opportunities to women ẹ lè má wà wíyà but reality nìyẹn ẹ wọ àwọn tó máa ń kiri oògùn ẹ wọ́n ṣe ṣe product pẹ́ bá a polówó ẹ̀ ẹ rí i pé àwọn fanfan girls tó yẹ jáde secondary school ẹ̀ náà máa ń lò. abẹ́ẹ̀kọ́ ó ní reason o even tó bá tẹ̀ wá di pé wọ́n fẹ́ employ mature people gan yàtọ̀ sí young people employers ibi kan tó ti máa ní headache pẹ̀lú obìnrin ni maternity tá a bá yọ ti maternity kúrò many of them prefer to employ female ó wá mìíràn pé tá a bá ní kò fi iṣẹ́ ń lù kò fi lù one of the reasons táwọn ọkùnrin ò fi ríṣẹ́ ni pé àwọn obìnrin ti occupy ààyè wọn láláwúsá àwọn ọkùnrin yìí kẹ̀dẹ̀ rèé. wọ́n ní responsibility láti feed àwọn obìnrin yẹn obìnrin tó lọ gba sálárì wálé tọkùnrin òfin ráyè òun náà ló máa fi bu pé ọ̀lẹ́ ni ó kàn jókòó sílé ni ló ti bẹ̀yẹn mú ni o. secondly gbogbo àwọn ọmọ pàwọ́ tó kún gáréèjì yìí gbogbo wa ló dá lójú pé àwọn òbí ò ráyè fún wọn ni àwọn òbí ò ráyè fún wọn tá a jẹ́ ń sọ ṣé bàbá ni wọ́n ní ò ráyè ni àbí ìyá it is mainly ìyá torí bàbá tẹ́lẹ̀ náà ìtọ́lọ́wọ̀n bá da fún ni kókó jáde láàárọ̀ kó darí lálẹ́ kó lọ wá nǹkan tẹ́ máa jẹ wá. ẹ̀yin lọ́lọ́wọ́n bá sọ fún pé kọ́rọ́nà tí bùyú ti kún náà ẹgbẹ́lẹ̀ yín iṣẹ́ tá a yàn fún yín nínú ilé yín ó tó níṣẹ́. but environment circular education tí gbogbo wa níyìí kó lọ́lọ́run parọ́ tó ti eyín sìn ìgbà tóbìnrin wá jáde kúrò ńlé kí ló wá ṣẹlẹ̀ àwọn ọmọ wa jókòó látàárọ̀ ṣúlẹ̀ bó ṣe ń kúrò ní channel kan náà ń bọ́ sí channel míì adẹ̀ resort rí result ẹ̀ níta ṣé ti eyín ìyẹn nìkan wá kọ́ o tá a bá ń kà lọ bẹ́ẹ̀ ó pọ̀ sísà wa wá wọ́ wọlé lẹ́yìn the whole hard work of the day bóun ṣe ṣe lọkùnrin náà ṣe tó bá wá délé bọ̀bọ̀ àjòkò akásẹ̀ lórí tí a ó ń retí oúnjẹ sísà yìí ló máa bọ́ṣọ lẹ́ àṣẹ tó wá wọ kitchen abẹ́ẹ̀kọ́ ìyẹn ò ní kó má fọṣọ tó yẹ kó fọ̀ kò ní kó má lọ ètò ẹ̀kọ́ lọ tó obìnrin náà wá ń complain tó tọkọ bá fọ ọkàn á ní wá wá wá ó bá tiẹ̀ ló ń bá tèmi lọ ó rẹ̀ èmi náà wàláhì tóbìnrin bá ní òun fẹ́ ṣiṣẹ́ ń tabọ́kùnrin náà ṣe ń ṣe é ó dá mi lójú pé iṣẹ́ ti lé tọ́lọ́hún yàn fún tójú títa lọ asọ́fà àfi tí wọ́n bá wò ó ṣe wípé onírúurú iṣẹ́ tó máa ṣe and whatever the kind of job ó máa need permission ọkọ yẹn láti ṣe kọ̀ṣẹ́ ní gbogbo táwọn aṣàlàyé yìí àwọn òbí wa tá à ń sọ yìí wọn ọ̀rẹ́ ẹ̀ fún ọ bẹ́ẹ̀ mí ì dá wọn lẹ́bi wọ́n láì mí ì dá wọn lẹ́bi àwọn àáfàá tó yẹ kó ṣàlàyé ẹ̀ fún wọn kò yá àwọn gan bá a ṣe ń sọ yìí àwọn àáfàá gan ló tún máa sọ pé ṣé ń gbà tó ti wá dà nǹkan borí ó wá ní o má ṣiṣẹ́ mọ́ àwọn òbí tá dẹ̀ ń bá wa fà àwọn àáfàá la fẹ́ bá a ṣàlàyé ọ̀rọ̀ fún wọn so mo bẹ ọlọ́run ọba fún gbogbo wa yìí pé àwọn ìyàwó òjíṣẹ́ ńlá mẹ́fẹ̀ẹ̀sán àbí jù bẹ́ẹ̀ lọ tọ́nà òun ní kànáàbì sọmọ kí wọ́n jókòó sílé ẹ má rò pé torípa iṣẹ́ òkàwé àwọn obìnrin wà lọ́jà amọ́tàǹgbà náà obìnrin wà lọ́jà mọ̀dínà tí wọn bá kàwé ṣé wọn ò ní nǹkan tí wọn lè ṣe táwọn máa fi pawó ọlọ́run tó ní kí wọ́n jókòó sílé ó mọ̀ pé iṣẹ́ tóun yàn fún yín lé ó ju tìta lọ ló fi jẹ́ pé táwọn ọkùnrin bá ń bebi síìtì fún yín lọ́jọ́ kan ẹ̀mí wọn máa ń fẹ́ ẹ̀ bọ́ àwọn náà máa ń mọ̀ pé iṣẹ́ ni ìtẹ́ ìṣe ń lé bọ̀ torí pé àwùjọ ò value ẹ̀ mo dẹ̀ rí fáàsì nǹkan kan lẹ́kọ̀ọ́ mo ní self confidence wọ́n ti wá destroy self confidence tiwa náà ó wá ń jẹ́ káwọn náà máa wòra wá wòye pé àti ìṣe tá a bá jáde lọ lo ìwé tá a níyẹn lọ́fíìsì kan but ká padà síbi subject tá à ń bá bọ̀ àwọn òbí yóò wà lẹ́nu tó máa sọ̀pọ̀tì wọn ó wá jẹ́ pé ọmọbìnrin yìí nìkan ni tọ́lọ́n bá ní kó lè bẹ ọkọ ẹ̀ a ti ṣàlàyé fún wa pé ilé ni wọ́n ní ká jókòó sí necessity ló lè mú wa jáde a dẹ̀ ṣàlàyé irú àwọn necessities yẹn pé ẹni tọ́kọ ẹ̀ kú àbí tọ́kọ kọ̀ láti ṣe ojúṣe gbígbọ́ jíjẹ mímu ẹ̀ àní ní kó gan sínú ilé kó jáde lọ wá nǹkan tó máa jẹ tó máa fi so ẹ̀mí pọ̀ mọ́ ara ó mìíràn pé jíjáde yín lọ ṣiṣẹ́ necessity ló máa fà á àtúwọ́n ní even under that necessity àwọn condition kan tó wà ń bẹ̀ pé one ìmúra ẹ̀ islam mu two kò ní í ṣe ní environment ọkùnrin fi arápo obìnrin three.

tí yóò wù kóun náà lówó so àwọn sisters tí wọ́n ń jókòó sílé kì í ṣe nípa àìnífẹ̀ẹ́ káwọn náà lówó náà tí ò bá tẹ̀ ní ti help àwọn parents ṣé kò wù wá pé káwọn náà ní nǹkan tá a lè máa fira nǹkan tó bá wù at any time but ojú ọlọ́run ọba ń tì wọ́n ẹ̀rù ọlọ́run ọba ń bà wọ́n ni wọ́n ṣe ní báwọn bá tiẹ̀ kàwé torí pọ́lọ́run pàṣẹ pé ibi ìlórí orí àwọn wà ibẹ̀ ò gbọ́dọ̀ bàjẹ́ àwọn níṣẹ́ tọ́lọ́run ní ó tó yan gan-an tọ́lọ́run bá ní kọ́kọ́ má tiẹ̀ ní tó nǹkan tó bá ń lè ń gbọ́ jíjẹ mímu fáwọn àwọn arójú táwọn á fi lọ jẹ́ ọlọ́run ọba nípè wọ́n láyẹ̀ ní bá ṣe lé tó wáyé pé irú ìròrí yìí ló fi ṣe lójú tèmi kò jọlẹ̀ ṣùgbọ́n títí tàkọ́ tí condition bá wá tì síta tó bá lọ ṣiṣẹ́ ń pẹ̀lú condition ẹ̀ ká má bù ú tó bá dé pé condition ló ti lọ síta èyí tí wọ́n wá ní condition ló yẹ kó mú wa ṣe yẹn ìyẹn ló ti wá di the norm èyí tí wọn wá fẹ́ ká ṣe ó wá di exception wọn ṣe ń blame irú sísà tá à ń sọ yìí tó bá jẹ́ pé tí ó lẹ́sìn dáadáa làwọn parents wọ́n dẹ̀ gbọ́ yé wọ́n á mọ̀ pé nǹkan tó máa wọ́n ṣe kò tí ì àlà kọ́kọ́ assist àwọn parents ìyàwó ẹ̀ dáadáa ni tọ́lọ̀mbá ní káyé ẹ yọ ṣùgbọ́n láwọn òòyàn ojúṣe yẹn fún ọmọbìnrin pé òun ni kó gbọ́ bùkátà ẹni in fact sísà mi ẹgbẹ́ dáadáa àwọn àfáà ní ẹni tá a bá ní kò lè dá ẹrù ara ẹ̀ gbé kárùn lọwọ ó takò common sense kánikó lọ gbẹ́rù ẹlẹ́rù wọ́n ní tẹ́yìn tẹ́yìn bá mi sọ̀rọ̀ gan bá jẹ́ mílíọ̀nìà ẹ́ jíjẹ mímu yín ó wà lọ́wọ́ àbú kẹ́ ẹ sí gbà torí pé da ẹrù ara yín gbé tóbìnrin bá ti da ẹrù ara egbe gbé ọmọ ìlú àbí ẹ̀ máa yí dànù whether you like it or not tóbìnrin bá ti ń jókòó peace àfi ó máa ń dé circumstances kọ̀ọ̀kan jẹ́ pé àwọn nǹkan tẹ́lòmíì ń fojú rí lọ́fíìsì kò gbọ́dọ̀ sọ fọ́kọ̀ ẹ̀ ńlé mo lọ gateway bank àbí guarantee trust bank ní island níjọ́ kan cashier tó ń bá mi sọ̀rọ̀ obìnrin ni wàláhì tẹ̀lá muslim sister dẹ̀ ni now ó ń bá mi sọ̀rọ̀ uh, supervisor manager ẹnìkan wá wọlé ó wá dó lẹ́yìn ẹ̀ ó ń bá fa zip skirt ẹ̀ sókè nígbà tí ojú èmi pẹ̀lú ẹ̀ pàdé yẹn ọkùnrin yẹn. ó mà pé mo fojú náà òun lẹ́bàá ṣùgbọ́n mi ń sọ̀rọ̀ torí èmi àpé ọkọ obìnrin ẹ̀ ò gbọ́dọ̀ rí nǹkan tẹ́ni yẹn ń ṣe kó fi please example mo fún yín o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe rí nǹkan ti wọ́ jìnà a dẹ̀ fẹ́ da padà sáàyè ẹ̀ ṣùgbọ́n ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ṣe ní ẹ má dáhùn òbí yìí lẹ́bi àwọn náà ń fẹ́ dáadáa látọ̀dọ̀ àwọn ọmọ wọn ni tó ọkọ ọmọ a máa bẹ̀ẹ́ pé tọ́lọ́run bá ní kí nǹkan díẹ̀ díẹ̀ máa tóun náà lọ́wọ́ kó máa fi ṣẹ́wọ́ fún wọn ṣùgbọ́n kí wọ́n jẹ́ kó yáwọn òbí yìí pé gbogbo ẹni bá bímọ obìnrin kò gbọ́dọ̀ tọ́ nítọ́ pé òun ló gbọ́dọ̀ gbọ́ bùkátà léun lórí ọlọ́run yan bùkátà lé ọkùnrin lórí àbí relative tí wọ́n bá ní lọ́kùnrin kò yan lé obìnrin lórí o àwa náà bímọ obìnrin adẹ̀ ọlọ́run pé ká tọ́ wọn nítọ́tọ́ ọlọ́run bá pa wá láṣẹ ṣùgbọ́n a gbọ́dọ̀ tó wọn nítọ́ pé torí ipa afẹ́kọ́ bá gbọ́ bùkátà àwọn ni wọ́n ní ká gbọ́ bùkátà fún kádẹ̀ wọn sílẹ̀ ọkọ wọn. tó mú tó bèrè question àlàyé lórí ẹ̀ nìyẹn tíbi kan bá tún wà tí ò tí clear torí ọlọ́run fẹ́ kẹ́ sọ̀rọ̀. mo lẹ́nu tó bèrè question yes ma. naam. Naam. Okay. Okay. Naam. Ó ń ṣe dáadáa. Ṣé ẹ ti lọ́kọ lábọ́ọ̀d? Okay. Naam. Naam. Naam. Ó yé máa sọ sí àárín ẹ̀ rèé tá a bá ti gbọ́ yé pé ọlọ́run ò yan ojúṣe gbígbọ́ bùkátà wọn lé sísà yẹn lórí gbogbo tó bá ṣe láti fi wá ojú rè wọn dáadáa ni ọkọ gbọdọ̀ takò àṣẹ ọkọ ẹ̀ wọn wá lọ́kọ sọ pé nǹkan lòun pa láṣẹ pé kó lò ní cup fine tọkọ ò bá pààrọ̀ láṣẹ láti lò ní cup ìyẹn ò tí ì mí pé òun lè lò ní cup mustahabu ni kó lò ní cup àfi tó bá wá jẹ́ pé àwọn òbí ẹ̀ wá kọ ní kọ́ọ̀bù fún ìyẹn dẹ̀ ti yàtọ̀ sí pé ṣiṣẹ́ ọ̀rọ̀ ní kọ́ọ̀bù kan ní iṣu iṣu ń sìn ní pé ṣiṣẹ́ tó tó bá yọ ní kọ́ọ̀bù gan tó wá dìsá pé òun fẹ́ jókòó sílé ọkọ kò rí ọ̀nù wọn. n táwọn sọ ń sìn ní pé kó jáde kó ṣiṣẹ́ torí pé àgbọ́yé tí wọ́n pé ọmọ ló yẹ kó gbọ́ bùkátà wọn nǹkan tí mi ń sọ gan-an nìyẹn ni pé ìpìlẹ̀ gan-an ló ti wọ́ wá wípé àjẹ́ kó yí àwọn èèyàn wípé bùkátà ọmọ obìnrin wọn ní ká gbọ́ ni òun kọ́ ni wọ́n ní kó gbọ́ bùkátà fáwọn òbí. tí n bá dẹ̀ sọ máa sọ fún pé ọ̀rọ̀ tíra ni ẹni bá ní kò rí bẹ́ẹ̀ kọ́ fún wa ní text tó ṣàlàyé ẹ̀ very simple. bó tó bá jẹ́ pé text ta wá ń quote tá a lóun la fẹ́ fi lùgbésí ayé ó wá ń tako bí society wa ṣe gbà á bá a ṣe mọ̀ ọ́ society la fẹ́ kó bend padà síbi text sex kan la fẹ́ ká forí ẹ̀ kodò láti bá society wò àìjẹ́ bẹ́ẹ̀ àfẹ́ eh, ṣe bọ́lọ̀ ń ṣe lóun rí i pé òun ló tọ́ nìyẹn so irú tí wọ́n béèrè yìí àwa tó ń bájà pọ̀ ẹlòmíì ò sọ tiẹ̀ síta ni mo di ọlọ́run ọba eh, ọba tó ní bíbọ̀ àṣírí lọ́dọ̀ kọ́lọ́n máṣá ìbò aláṣírí eh, mo á tún fẹ́ ròyìn nǹkan ò kéré jù láti máa fi ṣe ọ́ sáwọn parents ká lè máa rí ìyọnu wọn ọmọ tí ò bá tí ò bá ṣẹ̀sìn ó rọrùn fún ní nàìjíríà tèmi yìí láti tètè rówó jẹ ọmọ tó fẹ́ ṣẹ̀sìn lọ káàkiri ẹ̀yìn má jẹ́ pé sísá kan ti ẹ̀dísà pé òkè òun fẹ́ ṣiṣẹ́ lóòótọ́ but òun ò fẹ́ bọ́ jìn báàbù lọ́rùn àwa rí akẹgbẹ́ ẹ̀ kan tíyẹn náà fẹ́ ṣiṣẹ́ tíyẹn ò fẹ́ lo jìlbáàbù ẹ rí i pé chances ẹni tí ò fẹ́ lo jìlbáàbù yẹn ó máa pọ̀ ju tẹ́ni tó fẹ́ lo jìlbáàbù lọ torí ibi iṣẹ́ tó ti máa reject jìlbáàbù ó pọ̀ rẹpẹtẹ now àwọn òwò sẹ́yìn ò lè fi jìlbáàbù ṣe ó pọ̀ lọ rẹpẹtẹ so ó fẹ́ jọ bíi pé the more téèyàn ò bá ti rẹ́dì láti tẹ̀lé àṣẹ ọlọ́run the more the chances shaitan create for her bọ́dẹ̀ ṣe rí sẹ́yìn sisters ó rí bẹ́ẹ̀ fún brothers náà brother tó ní ọlọ́run pàṣẹ kóun dárun bò sí òun ò ní fọwọ́ kàn án anabi sọ pé wọ́n ní kí ṣòkòtò kọjá kókósẹ̀ òun ò ní mú dé kókósẹ̀ wàláhì bó ṣe lè wù kó brilliant tó chances iṣẹ́ tó lè ṣe ó narrow títí brother tí ò mind pé whatever the employer dictates is my rule. so bó ṣe rí yẹn pé téèyàn bá ti lẹ́sìn lòun fẹ́ ṣe you must pay a price for it. táwọn òbí tán wá níyìn ò bá gbọ́ yé a jẹ́ pé a nídìí ká fi sùúrù ìwà dáadáa ká fi bẹ̀ wọ́n láti rí i pé àwa náà ń mọ adùn owó yàtọ̀ sí pákàtí ẹ̀fẹ́ náà ó fòbí gbogbo alámọ̀dùn owó but àṣẹ ọlọ́run ò ṣe é má mú ṣẹ ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àdẹ̀ ní blame àwọn òbí yìí torí pé wọn ọ̀rẹ́ ni ṣàlàyé ẹ̀ fáwọn bá a ṣe ń ṣàlàyé ẹ̀ fúnra wa yìí àwa bẹ ọlọ́run ọba kọ́lọ́n jẹ́ kí gbogbo ẹ padà síbi tí ẹ kó padà sí torí ńgbà tí mo sọ lẹ́ẹ̀kan mo ní ńgbà tẹ ní ìyá tí ò lọ́mọkùnrin kọ́ ìyá tí ò bímọ rárá alẹ́ kó bá gbọ́ bùkátà tí fámìlì tá à ń sọ yìí pé àwọn lè yẹ kí wọ́n tọ́jú ẹ̀ tó bá jẹ́rú àwọn fámìlì tó pọ̀ ń lù ú sìn jẹ́ pé ìmíì àwọn ọmọ ò tiẹ̀ mọ́ra wọn relation ò mọ́ra wọn dépò kọ́ mọ̀ pé condition kan lẹ́nìkan wà á wá jẹ bí ẹni pé ẹni kan ẹni ẹnìkan ló wà láyé ó yẹ ká ní prof kan tí òun ṣe pàṣẹ máa create ẹ ẹ̀sìn ọlọ́run fúnra rẹ ti create ẹ àjẹkúmúlẹ̀ ni ká ní zakat fund baitul mal àwa muslim àwọn opó àwọn ọmọ òrukàn àwọn tí situation wọn bá jọ báyìí ó yẹ ká ní form kan tá a ti lè máa fún wọn ní nǹkan tí a máa support wọn bóyá tọ́lọ́n bá rí i pé a fi sincerity ṣe àwọn ìbátan mọ̀ ọlọ́run á débi kí a ti establish wa as a community tá a máa ní gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ní islam ṣètò ẹ̀ ètò yẹn tí ò sí ń lò ó òun ló jẹ́ kó dàbẹ́ ni pé àbọ̀rọ̀ tíra gọ̀ létí ni ọ̀rọ̀ tíra ò gọ̀ létí so bó ṣe rí nìyẹn jazakillah ọ̀kẹ́ra my that was contribution number two abi. ṣé lórí ẹ̀ ni tó bá jẹ́ question ok bisimilah. نعم نعم نعم question yẹn question ni actually wọ́n torí kó jẹ́ mọ́ nǹkan tí à ń sọ bọ̀ ni mo ṣe máa dáhùn ẹ̀ sísà tó lọ́kọ síbàdàn ó wá kí àwọn parents ẹ̀ lẹ́kọ̀ọ́ ó wá lo nìkọ́ọ̀bù á bàbá wa lè síta pé kó yọ nìkọ́ọ̀bù òun náà wá sọ fún bàbá pé nǹkan tóun fẹ́ ni kí bàbá òun bóun fẹ́ tí wọ́n ní màmá ẹ̀ wá sọ ní àsàlátù pé káwọn afá wa bá òun bẹ bàbá yẹn tó ti yé tó sísà wa ní àwọn wá dá sí pé à ó yẹ kí sísà yẹn yọ nígbà tó ti ké ṣe ọ̀ràn yàn àbí ok ó yẹ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá ìtùnú wọn fine uh, the question is this ṣé ńgbà tán pa aláṣẹ kó yọ ní kọ́ọ̀bù yẹn ṣé yíyọ ló yẹ kó yọ ní àbí kó maintain ẹ̀ torí pé ẹ̀yin ẹ̀ ń jókòó tì wá ẹ̀dẹ̀ gbọ́ yé pé ní kọ́ọ̀bù kì í ṣe wájib tán bá ní kí ni kó ṣe ẹ máa sọ pé fine láti wá ìyọnu bàbá yẹn ó yẹ kó yọ ẹ bẹ́ẹ̀ kọ́ but ẹ rántí pé tí n bá ń ka tíra fún ma sọ fún yín pé lórí iṣu yìí pòsíṣàn àwọn àfa méjì ni o ẹ̀yin táyìn jókòó tí wàá gbọ́ yé báyìí àwọn tí wọ́n jókòó táwọn afa mu ní compulsory bọ́n ṣe mú ní kọ́ bẹ́ẹ̀ náà mú jìn báàbò tó tó bá jẹ́ pé rúbẹ́ ni sísà yẹn ti ń gba ẹ̀kọ́ ojú tó ń fi wò máa yàtọ̀ sí tẹ̀yìn fi ń wò ojú ọ̀ràn ọyàn ló máa fi wò tó bẹ́yìn ṣe sọ pé àgbọ̀dọ̀ ju ọ̀ràn ọyàn lẹ̀lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni sísà yẹn náà máa ta pé àdájẹ́ ẹ báwọn fẹ́ ṣé ti yé so but tí sísá yẹn bá belong sí understanding táwa ní npa ẹ̀ ohun tá a expect ni pé kó yọ especially to ká jẹ́ pé ọkọ lòun kọ́ lòun pa láṣẹ kó yọ láti fi wá ìyọnu wọn bó tiẹ̀ jẹ́ pé tó bá ti wá ń kúrò lọ́dọ̀ bàbá ẹ̀ á máa lo nǹkan ẹ̀ padà ṣé yé ìyẹn ní ìdájọ́ táwa máa fún níbẹ̀ yẹn but whatever the case ó mu ní wájib ni o ó mu ní mustahabu ni o a fẹ́ kí ìwà sísá ẹ̀ kó tutù sáwọn òbí yẹn alhamdulilayi ó umm má ẹ jẹ́ má bínú lórí eléyìí náà. ọkọ àti àwọn olójọ ní ṣọ́ọ̀bù yẹn. ok ok. ó ti yé mi yes. ẹ gbọ́ kéèsì yìí and uh, that is the last thing I'm going to treat for today ẹ bìnrin lọ́wọ́ ọba. wọ́n ní kí family kan bá family unit kan that ọkọ ìyàwó àtàwọn ọmọ tó bá kan wọ́n wá ra ọjà sínú ẹ̀ ìyàwó wa ń òun ọjà títà ń bẹ àbí nǹkan tó ń pa ń bẹ̀ náà family yẹn wọ́n wá ní tó bá jẹ́ pé nǹkan tó ń rí bẹ̀ náà fi family yẹn yẹn ò lẹ́tọ̀ọ́ láti mú nínú ẹ̀ fún àwọn parents ẹ̀ as a rule my sister lis ten very well as a rule ọkùnrin tó bá kéwú tẹ́sìn yé kò gbọ́dọ̀ ever allow kí property tòun àti tìyàwó òun kó dapọ̀ ẹ gbà as a rule ẹni tó bá ṣẹlẹ̀ sí mo bẹ̀yìn torí tọ́lọ́wọ́n ọba ẹ kóòtù mi kẹ́ẹ̀dẹ̀ jẹ́ káwọn ọkọ yín gbọ́ yé pé èèyàn lè dìísẹ́ pé òun fẹ́ ra gbogbo nàìjíríà fún ìyàwó ẹ o. àsọ haram ni but property ọkọ àtìyàwó ó ń rújú débi pé tẹ́nìtì ń bá ṣẹlẹ̀ àwọn èèyàn ọkọ ń ṣíbọ̀ pé ọmọ wa ló ní àwọn èèyàn ìyàwó ń dúró ń dúró pé ọmọ wa ló ní ó ṣòro pé ọkùnrin yẹn áìdà pé kò ní àgbọ́yé ẹ̀sìn àbí kò lọ àgbọ́yé tó ní. ọkọ ló fine tó bá fine. lovely ọkọ ló so ownership ẹ wà questioned fine ìkọ́nu méjì ni tó bá ní kí àwọn máa dúró síbẹ̀ either pé máa dúró síbẹ̀ máa máa fún ẹni so and so in return ọ mo yan iṣẹ́ yìí fún ẹ pé kò bá mi ṣe bó ṣe lè bẹ́ẹ̀ pé kò bá òun ṣe anything wàláhì tó bá pa wá láṣẹ pé ṣe lọ́ọ́ máa dúró sí ṣọ́ọ̀bù táwọn mọ̀ pé kò sí nínú iṣẹ́ ilé ọkọ̀. tá a bá fi pé a lè ṣe é láì jẹ́ pé wọ́n san compensation fún wa ẹ̀tọ́ wa béèrè pé ó dà bú màá ṣe é lóòótọ́ táìmì náà ni máa lò ó kọ̀ṣẹ́ máa compensate mi fún tó ti yẹn sìn torí ó fẹ́ sí di òwò ni bọ̀tú wájá pé àjọsọ wa ò bá bẹ̀ yẹn lọ wọ́n kàn ní ṣáà máa mójútó nǹkan tẹ bá ń rí bẹ́ẹ̀ ni kẹ́ máa fi gbọ́ ti inú ilé ìrújú lè wá lórí pé ṣé tí sábà mú nú ẹ̀ tó fi ń tọ́jú ààrẹ ṣọ́kọ òkè ń pẹ́ṣọ̀n wá ètò ṣe múnú ẹ̀ ṣé ń gbọ́ sísà mi tó bá jẹ́ pé kò bínú sí pé o ṣe múnú ẹ̀ láti fi tọ́jú ààrẹ ẹ̀ ṣé à pé nǹkan tí family need ọ̀tọ̀ nǹkan tí sísà need personally ọ̀tọ̀ ṣé tí sísà bá múnú ẹ̀ láti tọ́jú ààrẹ ọkọ òkè ń pẹ́ṣọ̀n pé ah, o ṣe ń múye báyìí nínú owó yìí tó bá jẹ́ pé permission wà fóró yẹn ó súnmọ́ kó jẹ́ pé tó tó ná fún àwọn relatives ẹ̀ kọ́kọ́ má question ẹ̀ ṣùgbọ́n tí permission ò bá sí fúnrú yẹn pé upkeep nínú ilé ni mo ní kó o mú nú ẹ̀ fún anything else ó máa ní ìkógba permission a máa bẹ sísà yẹn pé kó má ṣe bẹ́ẹ̀ kó má mú ná fún àwọn parents ẹ̀ láláì jẹ́ pé òun àtọkọ́jọ sọ kó fúnná tó bá jẹ́ pé òkè tá a bá gé nìyẹn báyìí ìwọ náà máa mú yẹn báyìí for your own needs nǹkan tí mo wá fún fún ha ó ní ìdíyẹn ó lè wá múnú ẹ̀ kó fi àti àwọn parents ẹ̀ ẹ jẹ́ ṣókè ẹ̀sìn sàbí mo fi ọlọ́run ba ẹ̀ tá a bá bá wa dá nǹkan pọ̀ ṣẹ gbọ́ ṣe frankness kì í ṣe ẹ̀ṣẹ̀ dídákẹ́ ní pé wọ́n má la ṣe sọ nígbà míì òun gan ló máa ń bí tọ́lọ́run ọba òfẹ́ lọ́lọ́run ṣe ní tọ́mọ ìyá méjì tí wọ́n jẹ jáde nínú kan náà wọ́n fẹ́ yára wọn lówó ẹni tó fẹ́ gbé owó kalẹ̀ kó béèrè pé múwèé wá kó kọ́ sí i yorùbá ní àá èmi sí ẹ but ọlọ́run ò gbà wípé inú kan náà rẹ ti jáde frankness ni ọlọ́run fẹ́ kó lákọọ́lẹ̀ tó bá ti jẹ́ pé business la jọ ń ṣe ká sọ fún ọkùnrin pé là á torí èmi kọ́ torí ọ̀la àmẹ́ tó máa ṣíwájú lọ́nà àwọn méjèèjì tó ti yẹn sìn so but ká má mú ní mú pé eh, tí family bá lè yá nítorí ẹ̀ kó ya mo bẹ ọlọ́run wisdom tá a fi máa ṣe tí òfin ní ba dáadáa jẹ́ kọ́lọ́ máa ṣàkọ́ wa. yes ká tó dìde torí ọlọ́run ọba ẹ a ní màmá wa kan ní àárín wa mi báyìí wọ́n rí mi before the city wípé àwọn ní bùkátà sí àránṣe wa wípé ọkọ àwọn jáde láyé and uh, àwọn family tí wọ́n fi sílẹ̀ wọn ṣe ojúṣe tó yẹ kí wọ́n ṣe fáwọn ibi iṣẹ́ ọkọ̀ wọn làbújá wọ́n ní wọ́n ní káwọn wá síbẹ̀ láti wá gba àwọn entitlement kan pé àwọn ò wá ní owó mọ́tò láti lọ now wọ́n wá láwọn need help wa ṣe rí kí n bá fẹ́ wà strict màá ní kí àwa ó ẹni tá a mọ̀mọ̀ wọn àbí tá a lè mọ̀mọ̀ wọn láti confam àwọn nǹkan tó ń sọ yìí tí n bá fẹ́ wà strict nǹkan ti máa sọ nìyẹn pé ok àdúgbò lẹ́ ń gbé bàbá tọ́jáde láyé yìí ṣé wọ́n ní mọ́ṣáláṣí tán ti ń kírun afẹ́ mọ kọ́mítì mọ́ṣáláṣí afẹ́ mọ ìgbésẹ̀ kan ti gbé lórí ọ̀rọ̀ yìí reason rèé from time to time a máa ń rí àwọn èèyàn tí wọ́n need help tí wọ́n dẹ̀ máa ń sọ oríṣiríṣi kì í ṣe pé yìí gangan la doubt but torí pé tá a bá kàn gba kí wọlé ẹlòmíì máa dé lọ́la tá a bá take step míì á jẹ̀bi pé prejudice la ṣe ni mo ṣe ń sọ nǹkan tí mò ń sọ yìí àwa mọ̀ o nínú pa wá fẹ́ tó tuntun pé kọmitì òní bàbá ti ń kírun ká mọ kí ló ń ṣẹlẹ̀ ẹ tẹ òlè wá rí jo health táwa yìí lè dájọ fún yín lọ pé táwọn mọ́ṣáláṣí àbáwọn ìgbà wọn kan ti dìde sọ̀rọ̀ yìí wọ́n ń ṣèwádìí pé báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ wọn àmọ̀ tó máa ṣe bọ́ tó ń tó dé mi lójú rè tá a bá wà mọ́ṣáláṣí kan tá à ń kírun bẹ́ẹ̀ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn ìmáàmù àwọn kọmitì mọ́ṣáláṣí ó yẹ kí wọ́n nípa tí wọ́n lè kó yá wa màá bẹ̀ yín ẹ lọ́la lẹ fẹ́ travel dandan ni kó jọ́la tó bá jẹ́ pé ọ̀la lẹ máa fẹ́ travel àwọn ìwádìí tí mi máa fẹ́ ká ṣe lórí ọ̀rọ̀ yìí àní rí ṣe ṣùgbọ́n mi ń bí anybody lọ́wọ́ pé wọ́n lè ṣe àránṣe fún ìyá wa but tí case mi bá wá a lè fẹ́ tọpinpin ẹ̀ báyìí mo ṣe láti fi lọ́lẹ̀ pé àwọn kéèsì tó bá jọrú eléyìí a máa ń fẹ́ tọpinpin ẹ̀ láti rí i pé ibi tó nǹkan bá tọ́ kó ti jáde ibẹ̀ ló ti kọ́kọ́ jáde kó tó di pé àwa ń kún ọ lọ́wọ́ níta but màmá wa ni wọ́n wà ní ẹ̀yìn lọ́hùn yẹn títí yé kéèsì wọn lẹ ti gbọ́ yìí ọjọ́ yìí ti wọnú kọjá kálá fẹ́ ṣèwádìí and that is tomorrow but official àrùn ṣe tá a máa fẹ́ ṣe ẹ̀rọ ti pé last week mo mú kéèsì ẹnìkan náà ṣọpẹ́ṣọ̀ wá fún abẹ́ẹ̀kọ́ ó dá wa lójú in fact alimán hospital ni dókítà tó wà ń díẹ̀ àmọ́ ẹni tí wọ́n rán kókẹ́ni wá bá mi àmọ́ atọ́pinpin yẹn ó dá wa lójú pé bó ṣe rí nìyẹn tòun ti kó ṣe dára lójú tó náà ìrora ríránṣẹ́ ránṣẹ́ sí wọn five thousand naira kò ká nǹkan kan ṣùgbọ́n àníyàn lọ́lọ́wọ́n ọba ni a fi san wá lẹ́sàn tó yá wa kéèsì yìí nìyẹn ṣó ti yé ọ̀la ọlọ́la ilẹ̀ fẹ́ lọ gbogbo àwọn kan tó yẹ ká ṣe nígbìyànjú láti báwọn kan sọ̀rọ̀ lórí kéèsì yìí ọjọ́ ti wọnú jù fún wa láti ṣe ọ̀tọ́rọ́ kọ́bọ̀ tẹ́nì kọ̀ọ̀kan bá ní ẹ̀dá kùtùrọ̀ ọlọ́run ẹ bá fi ràn ìyá wa lọ́wọ́ kọ́lọ́ ń gbà ní ìbára kó ṣàbójúkúrò fún wa. alókùnrin sẹ́wọ̀n lórí iṣu yìí lórí tọ́lá kò sáyẹ̀ ẹ̀ lẹ́nu ẹ̀ má bínú tó lọ́wọ́. wọ́n ṣẹ́ni mo ti ń bá yín sọ̀rọ̀ yìí mo ní my elder brother wọ́n wà ní masjid èmi lóye kí n lọ́ máa jókòó dé wọn but mo ní mi kí n fẹ́ pa hálùkọ́ àwọn sisters jọ necessarily wọ́n fẹ́ bá mi lọ sí hospital ni my twins are in the hospital ṣé ti yẹ now mi ń dẹ̀ tí ìráyè lọ wò wọ́n mo ń láti lọ elder brother mi wá ní káàdì jọ lọ mo ní mo ní halka àwọn sisters wọ́n ti ń dókòdó ìpè tí n bá ti ń sọ microphone lẹ̀ tí a bá ti ń kí zoro tán ká máa lọ tí n bá ní máa tún méjì lẹ́yìn zoro uh, i will be disrespectful to him tó mo bẹ̀yìn torí tọ́lọ́run ẹni fẹ́ rí mi lẹ́yìn sọ́lá kò ní possible lé ní ìmọ̀ ẹjọ́ torí tọ́lọ́run ọba ṣẹgbọ́n ẹ́ so tó bá ṣeéṣe pé ká kọ́ lórí fóònù ṣẹgbọ́n ẹjọ́ mo bẹ̀yìn nítorí tọ́lọ́run mo ti promise àwọn papa máa ríra lẹ́yìn tẹ́lẹ̀ but mi ìmọ̀ kan máa admit àwọn ọmọ and my elder brother came all the way pé àwọn fẹ́ lọ sọ sókè yẹn àwọn dẹ̀fẹ́ káàdì jọ lọ ni so he is waiting for me in the mosque now subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. àwọn tó máa fọ toilet. ẹ jọ ẹ jọ àwọn ẹni tẹ máa bá kó sínú ilé yẹn ẹ jẹ́ máa wà arrange bá ṣe ń fò rẹ papọ ẹni ò ní máa pẹ gbó ẹ jọ torí ọlọ́run.